صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا الإخوة والأخوات في الله السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وبركاته atọrọ ìkẹ́ àti ìgẹ̀ محمد anábọ̀ Muhammad ọba tí adá òun náà ní ọba tí ọpẹ́ yẹ nítorí àwọn torí ẹ̀ dúpẹ́ òun lórí tọ́lọ́ ń ṣe fún wa tó yẹ pé ní oníkálukú wa a lè kà tán ṣùgbọ́n ètò jẹ́ ọ̀gá orí òun náà ní tọ́lọ́ ń ṣe wá ní mùsùlùmí abẹ́rẹ́ ọba sùfánù wa sàálà kó túbọ̀ lé wa fún ní ìdúró déédéé nínú ẹ̀sìn ìkẹ́ ọlọ́run la ọlọ́run àti orí ajẹ́njẹ tán kọlọmọ bá mo bá nígbà Muhammad kọlọmọ jẹ ọmọ lórí ànábì nìkan kó bá ń bá gbọn sọhábà àti gbogbo wa náà ká ń tẹ̀lé ìlànà wọn lápapọ̀ akírawa kú ìkàlẹ̀ lọ́kùnrin àti ní obìnrin lọ́mọdé wa àti ní àgbà wa pàápàá jùlọ àwọn àbáwá tí a bá ní ìkàlẹ̀ kọ́lọ́njá wọn pẹ́ lórí dáadáa ó kí gbogbo àwa jẹ́mọ́ mọ́ṣáláṣí almujahideen tí a fi agbátẹrù ìjókòó ìbẹ̀ látòrí àwọn ìmọ̀ọ́mọ̀ wa kárí gbogbo àwọn elétò àtiwákú iṣẹ́ ọlọ́nkọ́ bá ń jọ fún wa. bákan náà gbogbo wa náà lọ́kùnrin àti lóbìnrin tá a pèsè kalẹ̀ àkọ́kọ́ atọ́rọ̀ àmójúkò díẹ̀ látara àkópẹ́ kí ọlọ́run ní kí ó wáyé tajri al-umur ala ma qaddara Allah bọ́nà bá ti kọ̀rọ̀ náà ni wọ́n rí àwọn ọmọ pé àpẹ tó báyìí ká tó débi kọ́nà bá sọ́nà wá para tó sàmójúkò fẹ́ni kọ̀ọ̀kan wa ohun tí àwọn elétò ní kágbéyẹ̀wò òun náà ni amradul qulub وعلاجها في الإسلام àwọn àárẹ̀ ọkàn àárẹ̀ ọkàn àti ọ̀nà àbáyọ ẹ̀ tó láti wá ìwòsàn fún nínú Islam eléyìí ni wọ́n ní ká gbéyẹ̀wò ọ̀rọ̀ yìí ti ṣe pàtàkì torí pé ọ̀pọ̀lọpọ̀ wa náà la fẹ́ káàrẹ̀ ṣe wá lára nkálukú oní dókítà tiẹ̀ tó jẹ́ personal dókítà tí ó máa lọ bá pé ẹ ṣe check up kù fún mi mo fẹ́ mọ tí ń ṣe mí orí máa ń fọ́ mi ni ara máa ń ro mí ni ara mi máa ń gbóná àwọn iye ara wa wò ní àárẹ̀ tara ṣùgbọ́n àárẹ̀ tọkàn ìyàwó lẹ́nìkọ̀ọ́kẹ́ kọ́ sí i oúnjẹ ló ṣe pàtàkì torípa nígbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó yẹ kó yẹ wa pé ní ipá rẹ̀ bá bá ọkàn ó bá gbogbo ara anabi ní inna fil jasadi mudghah ìgégé kan wà nù ara ìdá sọ́lá tó bá ti dá sọ́lá al-jasadu kullu gbogbo ara náà ló dá wa ìdá fasadat tó bá ti bàjẹ́ fásọdà lìjákàdù kúlù gbogbo ara tá à ń fi kírímù ra tá à ń lo pẹ̀fún sí tá à ń wa tán láti lọ́dọ̀ ọlọ́run ara yẹn ti bàjẹ́. anábì ní àlà kí wàá ní nǹkan náà wàyí àlìkọ́lì gẹ́gẹ́ ẹran yẹn náà ní kọ́lì ọkàn wa tọ́kàn bá da gbogbo ara da kódà kó jẹ́ pé fisikálì àwárò parẹ́ nìyẹn ò dá alákòjì tá bá rí arọ àbáfọ́jú tán ká ẹni yìí wọ́n dìfébù kò pé o ìgbọ́n tọ́kẹ̀ yẹn bá da ó dáa lọ́dọ̀ ọlọ́run ẹni tó pe lọ torí tọ́lọ́run fi ń jọ́ọ̀jì ẹ̀ lọ́dọ̀ ọtí ẹ̀ ní ọkàn yẹn tọ́kẹ̀ bá sì ti bàjẹ́ kò sí yẹn lè dírẹ́sì ara ẹ̀ tó ara yẹn ti bàjẹ́ wájú ọlọ́run jẹ́mọ́ yìí tó bá wà nípò ìyàwó ló yẹ ká kọ sí ẹ̀sẹ̀ tó yẹ ká ní àkàkó fún ni ṣùgbọ́n tó ṣe ni láàánú ni pé ọ̀rọ̀ kan wa ọ̀pọ̀lọpọ̀ wa agbèjì sílẹ̀ para ẹnìkan ní ó jẹ wá lógún àfẹ́ká rẹ̀ sí wá lára tábà tí ń gbúrò parẹ̀ kan bọ̀ báyìí àtàrí mọ gbogbo ọ̀nà táfi gbogbo tì láàmú wa ṣùgbọ́n àárẹ̀ ti ń ṣe ọkàn wa bó láti àṣẹ tìrìtì òun táàtì ẹ̀ mọ̀ pé àárẹ̀ ń ṣe sá ẹ̀kọ́ yẹn tó tìrìtì nǹkan yóò kọ́ wọn pé mò ń sàárẹ̀ ẹlòmíì ò mọ̀ parẹ̀ ń sọkàn rẹ̀ ẹni tọ́lọ́ ń bá ní kó dáǹtẹ̀ mọ̀ pé eléyìí ń sàárẹ̀ nínú ọkàn òun gẹ́gẹ́ onímọ̀ fúnra ẹ̀ tó fi ṣe pàtàkì pé a gbọ́dọ̀ níkà funfun ààrẹ ọkàn kí ni ń jẹ́ ọkàn nínú tó wà nínú wa ni a ní anas ẹ̀mí a ní alikọ́lì ọkàn àwọn àfáà nínú èdè wọn a máa ṣe àtọ̀ ẹ̀sẹ̀ra wọn a tún ní àrùwọ̀ ìbálẹ̀ tún ní ẹ̀mí ọkàn ṣùgbọ́n yàtọ̀ síra wọn ìkànnì àwọn akọrin ó ní àmọ́ súnmi ya ìnsánú ìlà àlìná sí yìí àdédé sọ èèyàn ní ìnsánú ju pé ní onígbàgbé ni onígbàgbé làwọn ènìyàn wàlálìkọ́lùbù ìlà ànáhu yàtàkọ̀ lábù ìdájí ń pè lọ́kàn tí àdé sọ lọ́kàn pé yàtàkọ̀ lábù kèé dúró lójú kan ọkàn yẹn a máa ń lọ a máa bọ̀ àyè síbi tó dá ń gbà mí àyè síbi tí ò dáa. agbádùn gbà mí àtìmọ̀ sàárẹ̀ nígbà mí. àárẹ̀ ọkàn ìjọkàn máa ń sàárẹ̀ gẹ́gẹ́ bá bẹ́ẹ̀ ni torí kùránì náà kọ̀ ń fáàmù ẹ̀ pé ọkàn máa ń sàárẹ̀ tí é sọ̀nà kan níbi tọ́nà ti sọ èyí tó súnmọ́ gbogbo àni bá kọ̀rọ̀ ìgbà tó lọ́n sọ̀rọ̀ ọlọ́ni fi ọ̀làhùn àbáàbùn àlímú bìmọ̀ káànù yẹ̀kìzìbùn ọlọ́run láàrẹ̀ wà lọ́kàn wọn ìyá àwọn mùnáfìkì àárẹ̀ wà lọ́kàn wọn ilé ìjọ náà kan nínú alukur'an bákan náà ní sọ́ọ̀tù àhàfáàbù àyà tààtì tù ọlọ́run ní fi kọ́líbìhì márọ̀dún nígbà tí ń sọ̀rọ̀ fáwọn obìnrin ṣe gbọ́dọ̀ ṣe pàápàá jùlọ àwọn ìyàwó ànábì ẹ má máa gbóhùn sókè ẹ má máa díhùn láàrin àwọn ènìyàn kó wọ́n jẹ́ pé ní fáàrẹ́ wà tí ń sàárẹ̀ nínú ọkàn kó wọ́n máa ní ojú kòkòrò sí yín. tabatọ́ olúmọ nínú kùránì pọ̀ bẹ́ẹ̀ tọ́lọ́ ti ń fi àárẹ̀ rinlẹ̀ sí ọkàn pé ọkàn máa ń sàárẹ̀ o pé ọkàn yẹn ti máa ń sàárẹ̀ o. nígbàtà tí lọ́kàn sáré ajẹ́ káwọn ọkàn tán lálàáfíà náà wá wà ọkàn tó wá lálàáfíà yìí lọ́lọ́ níd ìyẹn ló fà nígbà tó lọ́n sọ̀rọ̀ alìkìyàmọ̀ fún wa ọlọ́ni yawma la yanfa'u malun wala banun ọjọ́ gbẹ̀ndẹ̀ alìkìyàmọ̀ mo lówó mo bímọ kò sàǹfààní fún yẹn o illa man atallaha biqalbin salim àyàfẹ́ tó bá pàdé ọlọ́run pẹ̀lú ọkàn tó lálàáfíà ọ̀kẹ́nu pàdé láti rí i pé ọkàn tó lálàáfíà wà àyẹn lọ́nà òwe ẹ̀kọ́ mọ́ àtọ́ bá gbé pàdé ẹ̀ nínú pàdé láti rí i pé ọkàn tí sàárẹ̀ wà. bákan náà ọlọ́ọ̀bá sàánà wa tààlà sọ fún wa nínú súrà mi ọlọ́ọ̀ni mọ̀ ní khashiya rahman bil àwọn ẹni rẹ̀ náà tán fáyà ọlọ́ọ̀ kọ̀kọ̀ òun ti tọ́jú àlìjáná lẹ́bdè wọ́n wàjá àdìkọ́ níbẹ̀ ní mùnìhìn tó ti di ọkàn tó mọ́ wá pàdé ọlọ́run ọkàn tí ń ṣe tọ́lọ́run. ó fi hàn pé ní ọkàn àmọ́ sàárẹ̀ yẹ bá ṣe mú fún àmìkọ́ àmìsìn. bákan náà ọkàn àmọ́ rí ìwòsàn. àlẹ́wọ̀n mi kọ́ yìí rahimahullah ta'ala sábà padà sínú tíra àwọn ti ṣe ìgáfàtò làfáàní tí wọ́n fẹ́ gbọ́rọ̀ iye dáadáa kó padà sínú tíra yìí. alimami nǹkan yìí rahmatullah alayhi wọ́n yé nẹ̀nẹ́ ọ̀rọ̀ yìí yékéyéké láti mọ irú àárẹ̀ tó lè ṣe ọkàn àti gbówó lọ́nà tá a lè fi wá ìwòsàn fún. wọ́n ní wàkọ̀dé sálàfàtì ìbárọ̀tù náà fi máa nà kọ́lìbì sẹ́lẹ̀m. nígbà tá a ti mọ̀ pọ́kàn mọ́ lálàáfíà máa sàárẹ̀ ẹ wá láwọn àfáà gbé yẹ̀wò pé ọkàn tó lálàáfíà ọkàn wọlé oríṣiríṣi ọ̀rọ̀ náà sọ wal amru al-jami'u li dhalik ṣùgbọ́n lákòótán gbogbo ẹ̀ òní pé ní àná òlẹ́bí kọ̀dísánimọ́ min kulli shahwatin tukhalifu amra Allahi wa nahyahu pé ọkàn tó mọ́ lọ́kàn tó jura rẹ̀ lẹ̀ fọlọ́ tó náà nìyí ṣùgbọ́n ọkàn tó bá mọ́ òun máa mọ́ kúrò ní gbogbo àwọn nǹkan wọ̀nyí famin kulli shubatin tu'aridu khabara àì gbogbo òrújú èyí tó takò ń tọ́nà bá sánà wá sàálà tó sọ fún wa ọkàn tó bá mọ́ ìtọ́lọ̀ ń sọ nìkan ló máa rọ̀ mọ́ ọkàn tó bá ń sàárẹ̀ ló máa kó gbogbo òrújú gbogbo pàǹtí káàkiri tẹ́bá tó wà nù ọkàn ẹlòmíì láwọn nǹkan tí ò dá nǹkan á ah, tí mùsùlùmí lọ sí pẹ́rẹ́ nígbà tó kàn wá ti dọ̀tí ìṣesí mùsùlùmí mi ò lè mọ yàtọ̀ sí ìṣesí aláwo ọkàn tó mọ yóò kó gbogbo òrùjú tó tako ìtọ́lọ́mọba sùpánà wa tààlà tó sọ fún wa fàsálìmọ̀ mí nù òbòdì ìyá tí má ti wà bákanáà yóò mọ̀ kúrò bí máa tẹrú fún nǹkan míì tó sọ́nà Allahu akbar Allah. Obìnrin tẹ́ bá rí pé gbé ibi kan wájú ilé ẹ̀. Àbí kò fẹ́ gbé di èèyàn kan ní pé àbálù jẹ̀ǹkó kò fẹ́ ti dọ̀. Torí pé ọlọ́run bá sánú àtàlá nìkan ni ọkàn tó bá mọ́ yóò gbàfà fún. Kò ní ti nǹkan mi tó yàtọ̀ sọ́lọ̀. Wàsálìmọ̀ mi ń tàkí mi gẹ́rì rọ̀ tó lè yè sallallahu alayhi wa alihi wa sallam ìtàfi tó mọ ọkàn tó mọ òun náà ni pé ní gbogbo ìdájọ́ tó bá fẹ́ mú wá ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn o ọ̀dọ̀ àlẹ́gbà mọ̀sán sọ́lá ni ó máa padà sí yóò ju ìfẹ́ ẹnu ti ẹlẹ́ fún tọlọ́n fún ti òjíṣẹ́ rẹ̀. bákan náà falkol musalim wà lẹ́bi sẹ́lẹ̀ min àyàkú náà lè bẹ́ẹ̀rẹ̀ láì fi ìṣirikún bí wájú in ma a ní kò ní í fẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run lọ́nà kan sí kejì ọ̀rọ̀ ẹbọ ò ní máa jáde lẹ́nu ẹ̀ ìṣesí ẹ̀ ò ní jẹ́ ṣẹṣẹ ẹlẹ́bọ bákan náà ọlọ́run bá sánú àtàlá náà ni ó juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run àmọ́ yuslim wọ́n ṣe àwòlélá wàhùn àmọ́sìn ẹnìkẹ́ni tó bá gbé tó bá jura rẹ̀ lẹ̀ ilà ńlá ẹ̀fọ́ ọlọ́run àwọn muslim tó jẹ́ mùsùlùmí gidi fàkọ̀dé sáńsà kàbìlẹ̀ òrìwà tó lórí tọ́ wà ilà ńlá ìhàkìbà tó lè mọ̀ irú ẹnìyẹn ló ti gbá ètò tó yí mú ẹ̀kọ́ ọlọ́run nìkan ní ń sìn ọlọ́run nìkan ní ń pè ọlọ́run nìkan orúkọ ọlọ́run ní fi ń búra kìí pa nǹkan fún nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run kìí fi nǹkan míì wá sọ tó yàtọ̀ sí tọ́lọ́run wa sàánà wa tààlà tó gbé kalẹ̀ fún wa eléyìí láti mọ ẹni tọ́kàn rẹ̀ mọ́ gbogbo ẹni tó bá ti ń ṣe kó yàtọ̀ sọ́nà sàkálẹ̀ yìí jẹmọ́ ah, ẹni tó kàn rè mọ́ ni alimọ́n bùn kọ́ yìí mo bá dé pé tó bá ti rọ pé àárẹ̀ ọkàn alimọ́n bùn kọ́ yìí mo bá dé pé ọkàn mi àárẹ̀ rẹ ti bá dé pé òkú ni nẹ́fúnẹ́ alikọ́líbù lè má yí ọkàn tó ṣe kí ni tó ti kú ẹ̀ tẹ́lẹ̀ ti kú ju pé ó ń sàárẹ̀ lọ àárẹ̀ tiẹ̀ ti ní ìdìde rí pé ó ti kú ó lè má rìn lórí ilẹ̀ ṣùgbọ́n òkú ni lọ́pẹ́ alikọ́líbù lè má yí ọkàn tó ti kú alẹ́bí lá àyà àtàfẹ́ yìí kò sí ìtẹ̀mí ń bẹ̀ ìgbà tí èyí òfin orí ẹ̀kan ilẹ̀ fọ́nà orí odò ọ̀tún ní ń bọ eh, òkè ní ń bọ irú ọkàn wọn lẹ́nu yẹn ní ọkàn yẹn ti kú ẹ lè sọtọ lọ́run létí ẹ̀ kó tiẹ̀ ráyè rárá kódà kẹ́ mọ mú ròrí àwọn àtàmọ́ àtàmọ́ kódà kẹ́ mọ mú àṣà kẹ́ mọ àwọn àtẹ̀báyé wa ní orílẹ̀ Yorùbá ó lè gbà yẹn wọn kẹ́ ní Ọlọ́run àtànẹ́bí sọ onídìí yẹn irú ẹni yẹn òun ti kó òkú ọkàn sàárẹ̀ òkú ni ẹni fáwọlà ayáàrí fún kò sì mọ̀ pókú lòun fáwọlà ayáàrí fún lìlá ìyẹn pé fáwọlà ayáàrí fún rọ́bà kò mọ ọlọ́run bá rẹ̀ subhanahu wa ta'ala wàlà ya'buduhu bi amri kò sì sí náà pẹ̀lú píntẹ̀lé àti ọlọ́run wàlà yuhibbuhu wa yarda bákan náà kò tiẹ̀ fẹ́ tọ́lọ́run délé pé yíyọnu sí torí tá a kà yìí ń fi ọpẹ́ ní ọkàn àmọ́ sàárẹ̀ bákan ọkàn àmọ́ lálàáfíà gbọ́dọ̀ gẹ́gẹ́ bíi mùsùlùmí agbọ́dọ̀ gbìyànjú bò lọ́kàn ó ṣe lálàáfíà àkọ́kọ́ alọ́kàn ń sàárẹ̀ irú àárẹ̀ olólùmọ̀ sọ̀tún fáàrẹ̀ kidney là ń sọ ní àbárẹ̀ liver àbí àárẹ̀ heart disease àwọn ẹ̀yẹn kọ́ là ń sọ bí ṣùgbọ́n àárẹ̀ ìta ń sọ tó bá rọ́ọ̀lù yẹn ó ju àwọn ẹ̀yẹn lọ lórí pé àwọn eléyìí sìn kọ́lọ́mọ́ ti fẹ́ kọ̀ọ̀kan o tó bá ṣe èèyàn téèyàn bá jẹ́ mùsùlùmí yóò mọ̀ ẹ̀ bọ́lọ̀ pàdé dáadáa ṣùgbọ́n ilé ìta fẹ́ kà fúnra wa yìí tó bá ṣe èèyàn téèyàn bá rí wò ó lè fàbínú ọlọ́run fún yàn láyé àti lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù ìyẹn láti mọ̀ pé àárẹ̀ tó lágbára lòun ṣùgbọ́n èèyàn lè máa lọ títì kó mọ́ fílì ẹ̀ o ó sì lè máa dáàyè fúnlẹ̀ ó lè lè máa lọ bíṣẹ́ rẹ̀ kó máa pawó káṣí máa sọ pálá rẹ̀ ni nínú ọkàn òun ò ti sọ pé ó ìyẹn ló fà á kàtẹ́ tó mọ sọ àwọn ìwòsàn fáàrẹ̀ yìí kàtẹ́ ẹ̀ mọ díẹ̀ nínú wọn àfi tá a bá dé ọ̀dọ̀ dókítà yóò sá sọ yóò sá sọ tí ń ṣe wá ká tó mọ wá ìwòsàn fún ká mọ àárẹ̀ tó lè máa ṣẹlẹ̀ nínú ọkàn wa nínú rẹ̀ tó sì ga jùlọ oníyàntà pè ní mọ́rọ́dù shirik wà nífàkì. àárẹ̀ ẹbọ àti àárẹ̀ nifak nípa pé nifak lédè yorùbá ni kékeré yẹn máa sojú méjì ṣèyí sọ̀hún àárẹ̀ nifak kò sí àárẹ̀ tó ń ṣe ní tójú kéèyàn ṣe bọ́ sọ́nà ọba lọ tẹ́gbọ́n bá ti wà nú ọkàn yẹn àárẹ̀ la ní í ṣe o torí wípé ọlọ́run bá sánú ọ̀tà ńlá ọlọ́run ní forí jẹ́ lẹ́bọ tó bá wá pàdé òun pẹ̀lẹ́bọ yìí ọlọ́run ní inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run ní forí jì kéèyàn fẹ́ bọ́ tọ́lọ́run wa yaghfiru ma duna dhalika liman yasha tí ẹ bá ṣe ẹ̀ṣẹ̀ míì déwájú ọlọ́run tó bá wu ọlọ́run òun lè foríjì yẹn ṣùgbọ́n téèyàn bá bẹ ẹbọ tó bá gbé pàdé ọlọ́run náà ló lè foríjì àárẹ̀ ńlá lè rí jẹmọ ìyẹn nígbà tí lukumanu ń ṣe wá àti fọmẹ oníyàbù náà ìrí ọmọ mi látún ṣíríkì bìlá má ṣe bọ tọ́lọ́run iná ṣíríkà làzólùmọ̀ ní torí pé ẹbọ tẹ́ ń wo òun náà ní àbòsí tó tóbi jùlọ tí mùsùlùmí ò bá tì rẹ bọ ní àbòsí tó tóbi jùlọ kó kíyèsí islam rẹ ẹ pọpọlọpọ alẹ ìtọ́lá ń ta lára àbòsí jù àní <laughs> mẹlẹbọ àbí bóyá níta jọ ní bíi pàápàá jùlọ àwọn àwọn tó ń darí wa làwọn sábà mú nínú wa wà ká àwọn politician yẹn kí ni kan àbòsí náà àbòsí lè wá díẹ̀ díẹ̀ sí kejì látọ̀dọ̀ wọn but ẹbọ ẹni tí ń ṣẹbọ gbogbo ọ̀nà tó wà kó mọ tí ṣe àbòsí tiẹ̀ ló lè ṣe kàjù kéèyàn fọlọ́run bá tó dá alẹ́ ìjàmọ́ kó wá máa pe ẹ̀dá kó máa forí balẹ̀ fún ẹ̀dá kó máa porúkọ ẹ̀dá tọ́lọ́ ń dá àbòsí ńlá ni ìlọ́lọ́run bá sánú wá sálẹ̀ òfin báyàn kẹ̀kẹ́ ṣeré anábì wa Ibrahim alayhi salam tọ́lọ́ ní wà máa ká náà mìíràn mi ṣìrìkì nìkẹ́ iṣẹ́ lẹ́bọ nígbà tó fẹ́ bẹ lọ́n inú tó kọ́ sì síwájú ni rọ́bì jẹ́ alẹ́ hazal balada amina ọlọ́run ìlú mẹ́kà tí mo wà yìí bákan bá ń sọ di ìlú fọ̀kànbalẹ̀ wàjìnúbù ni gbémi jìnà sí wàá bá níyà àtàwọn àrọ́mọdọ́mọ mi anábùdá afnam níbi ìmọ̀ ẹ̀sìn òǹsà ìmọ̀ ẹ̀sẹ̀ bọ́ torí pé iná na kẹfì rọmìnà náà torí pọ́pọ̀lọpọ̀ ọ̀yàn tó sọnù lórílẹ̀ e mo ń sọ wọn náà lẹ́bọ̀ ìyẹn ló fàtà àwọn àfẹ́ẹ̀sì tó bá tún yẹn sí látọ̀kàn wá ọ̀rọ̀ ẹbọ náà kọ̀kọ́ ha kúrò mẹ́ ìfáàfáà súnmọ́ ẹ̀mọ́ dúró lórí nìyẹn. a ń jẹ́ kí ẹ̀dá àdìsọ́kẹ̀ ṣe al-aqida wọ́n jẹ́ kó jòkó sínú ẹ̀mí ẹ̀ torí pé tí bá wà fún yẹn àbí ṣíríkù bá wà nínú ọkàn yẹn gbogbo tí ó mọ jáde lára ò ní dáa ìyẹn lọ́nà wa fanu wa tààlà sàpèjú ìfún wa nínú sọ́wọ́tò Ibrahim ọlọ́run bá ní dọ̀rọ́bà àbọ̀tàn kẹlẹ́mọ̀tàn kàbíyìfà nígbà tó lọ́n fẹ́ sàpèjúwe igi ibú lẹ́yìn wà tó sàpèjúwe igi dáadáa tí ṣe tawhid ó wá ní igi burúkú òun náà ní ṣíríkù lọ́lọ́run fi wé igi burúkú kàmọ́tàn kẹlẹ́mọ̀tàn kàbíyìfà ti kàṣájẹ́ra ti kàbíyìfà tọ́wọ́ fẹ́ mọ bẹ́ẹ̀ bọ́ ṣe burú tó dà gẹ́ bí igi ètò sátòmìn fáwọkẹlẹ àrùn tí wọ́n pẹ́ kò lè rí ìdí múlẹ̀ tọ́kàn yẹn bá ti ní ẹbọ tọ́kàn yẹn ò lè dúró dáadáa lórílẹ̀ máa là ha mi ń kọ̀rọ̀ rẹ̀ ẹbọ ò dá o ọlọ́run bá sọ́nà wàtà lóòtù bí bẹ́ẹ̀ ni kẹ́kẹ́ ṣeré ẹni tó dáa jù nínú àwẹ̀ ẹ̀dá lànà bíi wa Muhammad ṣe lọ sọ fún ọlọ́ni wa la in tí rẹ̀ Muhammad gan bá ṣẹbọ la yahbatanna amaluk gbogbo ṣẹ́ẹ̀rì ó bàjẹ́ ni jẹ́mọ́ àwọn sọ ẹbọ ẹbọ ẹbọ mùsùlùmí èlò ló dẹ́bọ ọmọ gan ẹ máa sọ fẹ́lẹ́ òṣèlú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ̀tí lẹ́bọ lọ́ní àfa àsọ wá rí mi lọ́dọ̀ eléegun ni àbọ̀ rí mi ń di òrò àbí kò gbé ìtọ́ tó rí pa ẹgbẹ́ tó ìwà mọ̀ lẹ́bọ kò ju yẹn lọ wàláyé èyí lè wà mọ́ṣáláṣí tó fi mọ̀ ẹ̀ṣẹ̀ bọ̀ àyè ẹ̀kọ́ ni nígbà tó yẹn ń pàpà kúfà ní forúkọ àlùjẹnu kí ni í ṣe yẹ tó lòún ṣàdúrà ṣíṣe bọ́ náà ni tó ẹbọ tó yóò wá ṣe yìí ibi táàrẹ rẹ̀ ó ti kọ́kọ́ wá nínú ọkàn yẹn kó tó jẹ jáde yẹn ló fi jẹ́ pé òun ló le jù nínú ìtì máa ń ṣe yẹn lọ́kàn láàrẹ tí yẹn gbọ́dọ̀ mójútó àárẹ̀ kan nìyẹn tábàdúró lórí eléyìí gẹ ó tó níbi tọrọ ẹbọ tó lágbára dé ìkejì ní mọ́rọ́dún nífà àárẹ̀ ojú méjì téèyàn wà mùnáfìkì èyí sọ̀rọ̀ ìwọ ọ̀kan náà ni nínú Islam ọkàn rẹ tó rọ̀ mọ́ tí àwọn kọrin yóò ń ṣe ojú rẹ̀ òkú lọ́dọ̀ àwọn tani àwọn láwo àwọn onítẹ̀tẹ̀ ẹni social media tẹ̀ ń tàn àṣírí kan sí sẹ́ẹ̀kan bá sọ̀rọ̀ tàwọn ìdẹ́ èrí kó dẹ̀ ń tó ń jẹ́ àfà yóò jáde kan ìkẹ̀kẹ́ náà ní kíníkẹ́ àwọn ìfàfihàn ogun kí ló kẹwọ pẹ̀lú àwọn aláwo àwọn àfà gẹ́nẹ́rẹ́gí ní ń àwọn jù ayé pé ní ọkàn ẹnìyẹn ò fún bí nǹkan yẹn àbẹ́ níbi tí wọ́n ti ń ṣe àbẹ́ àwọn alátẹ̀wọ́ àbáwọn sáwọn bàtà ní ọkàn tó lọ bẹ̀ nífàkì nìyẹn ó dẹ̀ le gan wájú ọlọ́run ẹni tó bá nírò ara yìí lọ́kàn kò dídí rẹ kó máa patisipéètì ṣùgbọ́n ọkàn rẹ̀ tí ò máa rọ̀ mọ́ tí wọ́n ń ṣe ẹni bá fìmọ̀ pọ̀rọ̀ ìfojú méjì lágbára olùgbẹ́nu Al-Qur'an Al-Karim Suratul Baqara nígbà ọlọ́run sọ̀rọ̀ àwọn ìran irúfẹ́ èèyàn mẹ́ta tó wà lórílẹ̀ alákọ̀ọ́kọ́ náà làwọn mùmìnì ọlọ́ni alladhina yu'minuna bil ghaib wa yuqimuna as-salat wa yutuna eh, wa mimma razaqnahum yunfiqun ó wá parí ẹ̀ sí pé ulaika àwọn tọ́ka wọn da tó mọ́ nìyẹn lẹ́yìn ìgbà ìwọ́n wa ní iná lẹ́bí iná káfàrú sàwá ònà àlẹ́ yìí àǹfàrútàhùn amúlàmùtò zérihùn láàyò mìíràn ọlọ́sọ̀rọ̀ wọn pa kèfèrí wọn kèfèrí pọ́nbélé ayà tó fi tọ́ mẹ́rin bíi abẹ́yà mẹ́ta ọlọ́wọ́ amẹ́nu bá mọ̀nẹ́bí pé wàmí náà náà mọ̀ yà kúlù àmà náà láàyè àwọn láàyò mìíràn ọlọ́wọ́ abẹ́rẹ́ tàn mọ̀nẹ́bí pé pé àwọn kan wà kan kílímù fáwọn nígbàgbọ́ ṣùgbọ́n wọn nígbàgbọ́ yukhadi'una Allaha na amanu wọ́n ń tan àwọn mùmìnì wọ́n ń ọlọ́ọ̀ni wọ́n sì ń tan àwọn wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun ẹnìkan sì lè tán lọ́wọ́ òun ní tanra rẹ̀ mẹ́ẹ̀ká àwọn ọmọ táwọn tanra wọn ní fi

ààrẹ yìí wá ń sọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ́ni o táwọn ètò kan máa ń ṣẹlẹ̀ láwùjọ ní ìmọ̀ nípa ṣe rí ìpàgbẹ́ lómi ń gbára pa fáwọn ta ni fáwọn tó ń ṣe mùsùlùmí ọ̀gá kí wàá ló kàn tiẹ̀ káyọ̀ àyàn yàn wọ́n jẹ nìyàn kò jẹ́ tó lè gbára pa fún wọn torí ìsìláàmù ni àyàn yàn jẹ bó tá a sọ̀rọ̀ nọ́mbà bóyá tẹ fọ̀rọ̀ kan bá ara sọ̀rọ̀ ẹbọ síwájú wọ́n ń gbára ta fún wọn ni àìpé ọkàn yẹn ti ń sàárẹ̀ àárẹ̀ kí àárẹ̀ ṣíríkù àtàárẹ̀ anifak so àwọn àárẹ̀ tí wọ́n ń ṣe ọkàn ìkan irú ẹ̀ lélẹ́yìí tó yẹ kẹ́yìn hapò nínú ọkàn ẹ̀ ẹni tí ó bá sin náà kó sin náà nìkan ọlọ́run yẹn mùnàfi kó ní mùsàbífà bí iná bẹ́yìn nàzálíkì ẹ̀rí láìlá haùláyí wà láìlá haùlá àwọn èèyàn wà ṣèyí sọ̀rọ̀ ni wọ́n ẹ̀ ní wọ́n fi tẹ́sí wọn mọ́ ìyẹn ò mu nínú àárẹ̀ tí wọ́n ń ṣe ọkàn òun náà ni kí ojú yẹn máa gbébì kan bákan náà nínú àwọn àárẹ̀ yìí òun náà ni mọ́rọ́dù lè jáhàlì àárẹ̀ àyèmọ̀ kan tó bá ti jòkó sórí ọkàn yẹn ṣàkóbá kan ọlọ́run bá wa nígbà tí wọ́n bá ọlọ́ni iná fi ìbáàlì kàlàzíkírọ́ lèmọ́n kánà láwù kọlbùn àwọ̀ alkọ̀ sámúà ọ̀húwà ṣahid ọlọ́run lọ́rọ̀ tá a sọ yìí ó jẹ́ ìkìlọ̀ lèmọ́n kánà láwù kọlbù fẹ́ni tó bá ní ọkàn ẹlẹ́mọ̀ òpin àtàwá ní rìn lórílẹ̀ tí ò ní ọkàn kìí tọ̀kọ̀ tó ti kú lọ́lọ́run bá wí pé àwọn onímọ̀ fẹ́ dá nǹkan mọ̀ tọ́kàn tí wọ́n ṣe kí ni tí wọ́n fàárẹ̀ àwọn là ń pè lẹ́ni tó ní ọkàn tó lè fi gbọ́rọ̀ ọlọ́run báyé kèé fẹ́ni tí ọkàn rẹ̀ ń ta rẹ̀ sẹ́ni tí ààrẹ bá ń jòkó sọ́kàn àwọn èèyàn tán bẹ́ bá sọ kí lọ́lọ́run wí kí lànà ìsọ ọ̀tọ̀ ni tí ó gbọ́yé o ọlọ́run bá fúnra náà tọ́lá sọ fún wa nǹkan bí ayé àti sí ìfúrásù Muhammad ọlọ́run ni wàmí ni mo máa ń yẹ sẹ́mi ìlẹ́yìí ó wà nínú àwọn èèyàn míì náà bí mùnáfìkí ni láyé ànábì sẹ́nu wà dọ́gbọ́jò kúta ànábì wọ́n ìfẹ́ kharaju min indik tó bá jáde lọ́dọ̀ ànábì tán kọ́ọ̀lù mọ́ra kọ́ọ̀là ànífà ẹ máa bí àwọn èèyàn pé kọ́ọ̀lù lílẹ̀ sí iná ó tún lẹ̀ ẹ̀lìmọ̀ àwọn tó lọ́n fún nímọ̀ tọ́kàn tí wọ́n lálàáfíà àwọn tọ́kàn wàá jòkó yẹn máa bèrè pé mọ́ra kọ́ọ̀là ànífà nígbà tá àbúrò tó máa bẹ̀rẹ̀ pé kí ni wí tọ́gbọ́n rẹ̀ lé gbọ́yé ọkàn wọn ṣe kíní àìmọ̀kan wà ń bẹ̀ àìmọ̀kan ti wá pa ọkàn yẹn nínú àárẹ̀ tí máa ń ṣe ọkàn ìkànnìlẹ̀ iná àárẹ̀ àìmọ̀kan ìyẹn nìkan nínú àwọn àfa ó ní fìlìjáálí kọ́bùlà lè mọ́tò mọ́tò lè áhàlì yìí ó ní ló fi ó ní aláìmọ̀kan láì tí ìkú òkú ni àbólórí mi náà kọ pé ànáàtù mọ́ta wà álùlì ilm àhíyá àwọn èèyàn òkú ni wọ́n onímọ̀ ní gíní òun so ilé wọn sọ pé ní ẹlòmíì ti kú láì tí ìkú wà àjìfáàmù hún kọ́bùlà kùbúrú ara wọn kẹ́ tó gbé sí sáré ara wọn kẹ́ tó gbé ní sàárè sàárè náà sì ni ó jẹ́ sàárè fún kí ẹ̀mí wọn nígbà pé ẹ̀mí yẹn kẹ̀sí sínú sàárè ara rẹ̀ kò sí kò sí ìrìn kankan mẹ́ kò ságbọ́yé ẹ̀sìn kò sí kankan ọ̀pọ̀lọpọ̀ wá wà bẹ́ẹ̀ lé ní títí ń sáyé rẹ̀ lọ́rẹ̀ ló mo sọ kí n kàn máa fi ibi tẹ́lẹ̀ omi ìdí àìmọ̀kẹ́ rẹ̀ dénú Islam tó bá lẹ́ni sọ pé kò tún sírun mọ́ wà lẹ́yìn tó lè mọ́ sírun mọ́ torí bí títẹ́lẹ̀ ní kẹsàn-án tẹ̀lé àwọn èèyàn kò dá kan mọ́ ní tiẹ̀ ọkàn irú yẹn ọkàn ojú òlálàáfíà rárá ni rárá ó wá lè jẹ́ pé lọ́rọ̀ ayé rẹ̀ ó mú bérebére o ọkàn èjì pépé ń yìí o <laughs> ṣùgbọ́n lára gbé tó sùn wọn tẹ̀sìn táwa fi bára sọ̀rọ̀ ni ìyẹn ló fà tó yẹ pé a lè ẹni tó lè gba dọ́kítọ́rẹ́tì wọn pé aláìmọ̀kan nílé àyìn ó fara yàtọ̀ wáì ìwádìí tó kà ojú ta nìyẹn kùránì náà sọ̀rọ̀ ẹ̀ ní oṣù ọlọ́ni wàlá láyà kúránì tó wá sọ láyà tó tẹ̀lé kálíwọ̀ òkè àbíwọ̀n ẹ̀dá kàmọ̀ rárá ni kúránì yàlámúnà fọ́ ìrọ́n minal hayati dunya ọ̀rọ̀ ayé nìkan ló yé wọn sí wàhùn anil akhiratihim bí ọ̀fin lóhùn tó lọ́mọ kẹ́kẹ́ bí ọ̀rọ̀ ọ̀run tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ tọ̀run ọ̀rọ̀ ẹ̀sìn wọn ọ̀mọ̀ kẹ́kẹ́ àyíkpàtà ti mọ̀ kẹ́kẹ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn kíláàsì kọlifáì wọn aláìmọ̀kẹ́ náà ni wọn. tó bá wà lọ pé ọkàn ìṣàárá ìmọ̀kan ìtàn sọ pé tó bá ń pé one plus one kò ní jẹ́ two kọ́ rẹ̀ là o ìtàn sọ pé tó bá kó mílíọ̀nù síwájú rẹ̀ kò ní lè kakọ́ o ó lè ka gbogbo yẹn kó yẹ yékéyéké ṣùgbọ́n lè dúbi ọ̀rọ̀ ẹ̀sìn sí kọ́kẹ́ tó ti lọ kó ni àárẹ̀ ńlá ni ní ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nìdẹ́gbẹ́gbẹ́ ìsìn náà ìsìn ẹ bá sọ̀rọ̀ ẹ̀sìn tó gbọ́gbọ́ ojú kan náà lẹ́mọ̀ bá ó ti ẹ̀gbọ́ kẹ̀kẹ́ yé ẹ̀sìn náà kọ́ ààrẹ ń ṣe kí ni ààrẹ ń bẹnu ọkàn rẹ̀ ni. tòlábà yìí tó sọ pé wàrúwá òhun fi wá ṣàfihàn fi jùsù mihim wàlẹ́ ìsàláhùn hátà nùsúrì nùsúrùn. torí à ẹ̀mí wọn ọkàn wọn irú àpò wà ó wà ọ̀tọ̀ lára ọ̀tọ̀ lọ́kàn ara lè dá kọ́kàn wà ń bò mí ara lè jí pépé ṣùgbọ́n kọ́kàn ti kú kọ́kàn já láì mọ̀kàn nínú ààrẹ tó tún máa ń ṣe yẹn òun lélẹ̀ nínú tí a tún lè kà fúnra wa nínú ààrẹ tí máa ń ṣe ọkàn òun náà ni kọ́sùwà tó lè kúlò alùkọ́sùwà kọ́kàn lé ààrẹ ńlá ni ọkàn ẹlòmíì lè wọ́n àtọ́jọ́ kùránì ròyìn mọ́kàtí lè wọ́n ròyìn ọmọ bàní Israel ẹni wọ́n bá ka kùránì àárìmọ́dé wàhálà nẹ́bí ọlọ́run Mùsá nígbà tó lọ ń sọ̀rọ̀ kápá màálù láti fi wá àforíjì ẹ̀ṣẹ̀ tẹ́ṣẹ̀ ìtọ́nà ní kẹ́ṣẹ̀ nìyẹn o látọ̀rọ̀ kan tó lè hàn láfẹ́ ṣe náà ni ya Mùsá ìdí òlà ní rọ̀bákà ìdí Mùsá bá ti ọlọ́run bá rẹ àwọn afọ́nitẹ́ sí ọ̀rọ̀ agọ̀gán kẹ́ṣẹ̀ nìyẹn tí kì í súnmọ́ bá ti ní ìgbà tó lọ ní kẹ́ lọ jagun Musa àní lọ ṣe wà ní àní lọ ibi àbọ̀ à ń tàwà rọ́bù ká ìwà àtọ́nà ọba rẹ tó rẹ̀ ń tẹ́ ẹ mọ̀ kó dání lọ iná àáwù náà kọ ìdùn ibi táwọn ó tẹ̀ pàtí làwà ọkàn bàdí ìtọ́rọ yìí lè gẹ̀. tó nínú àárẹ̀ tí mo ń ṣe ọkàn òun lélẹ̀ nígbà tó sọ̀rọ̀ màálù tó ní tó wàhíyà kálí ìjà àrọ́tí àwọn àṣàdùkọ̀tọ̀ wa ọkàn yìí lè débi pé ó lè ju òkúta lọ ẹ mọ̀ nǹkan ọkàn àwọn èèyàn àti ó lè lè ju òkúta lọ òkúta tẹ́lẹ̀ àmọ́lẹ̀ tí ò ní fọ́ ọlọ́run jẹ́ kó yá pé ọkàn àwọn nǹkan lè jù bẹ́ẹ̀ lọ tó bá kan ọ̀rọ̀ kan ṣe tọ́lọ́ àti tòjíṣẹ́ fàyínà mí nàlẹ ìjárọ ti lámà yàtọ̀ fàjárọ mí ni wòlé torí bó ti ní ẹ náà ẹ mọ̀ ọ́rọ́ tó mi yọ láti inú ẹ̀ kókùtà ti lè yẹn ẹ̀ ní òkúta tí ó ń sunmi lára ọkẹ́ lómi ìlejò òkúta lọ. torí ẹni tí ó bá tí ó bá kọ̀ǹtúrà àwọn èèyàn gbọ́dọ̀ wọn nítorí oríṣiríṣi wọn ẹ̀ ń lọ́kàn líle tẹ́ máa wò pé àá ah, ìwé ah, èèyàn wò lélẹ̀ bákan náà ọlọ́run sọ láàyè mi ìlú àtòzúmọ́rì ọlọ́run ní àtàmọ̀ ìṣàrà ọ̀lọ́ òṣọ́dúnrún lílẹ̀ Islam fàwọ́ àdàlórí mi ọ̀rọ̀ ẹni tọ́lọ̀ ń bá la ìgbáyà rẹ̀ tó kó ìsìláàmù síbẹ̀ olówà náà mọ́lẹ̀ o tí ìsìláàmù ráyè tó penetrate inú ọkàn ọlọ́ni olówà náà mọ́lẹ̀ o fàwáìlú lílí kọ́ ti yá ti kùlùmùhù ìzíkìrìlá ìyá ọmọ ọbẹ̀ fún gbogbo ọlọ́kàn líle tó yẹ pé ìrántí ọlọ́run ò lè wọkàn tiwọn yẹmọ́ ayé àyínà ń pọ̀ fáwọn pé ọkàn líle wà nínú ààrẹ tí wọ́n ń ṣe ọkàn òdìlé ṣé gbogbo ẹni tá ń sọ yìí ṣàlá bá ti ní àwọn oògùn tá a lè lò ẹni tó bá ti kankan bẹ́ẹ̀ oògùn tó lè dẹ̀lé ààrẹ ti wà complicated wọ́n ti lọ́ mọ́ra wọn ọkẹ́ ẹ lé kúburú wa mẹ́ kò ní mọ̀ gbogbo ló pé lọ́dọ̀ tiẹ̀ pé ti ń pọ̀. ọkàn líle pé pé ọkàn yóò wá tì nígbà tó padlọ́ọ̀kì ẹ̀ kò rájẹ̀ ló sọ fún àwọn pé ọkẹ lómi ò lè dé pé wọ́n ti padlọ́ọ̀kì ẹ̀ kò sí tó lè wọlé mọ́. nígbà tó kọ́ bá ní ìsọ̀rọ̀ ìsọ yarí tí wọ́n gbọ́ ẹgbọ́n tó sọ wọ́n ní àkọ́ọ́lù kùlùmù náà gúlú fún ọkàn wá sí lé nì ó ti ti pa ọlọ́run níbẹ̀ ní bá tọ́ba Allahu alayha bí kúfúrì ń ṣe ọlọ́run gan ló ti pa nítorí kíni nítorí ọlọ́run bá fánà wá tààlà ló ti ọkàn yẹn pa tí yẹ pé mọ́tẹ́ ti pa kò sí tó lè wọlé wọn nítorí kíni torí pé ní wọ́n ṣe kìfìlì sí ọlọ́run bá fánà tààlà nínú tí tó máa ń ṣe ọkàn lárùn ó ní mọ́rọ́dù gáfúlà gáfúlà ni pé fún wọn múlẹ̀ sọ yorùbá ìjàdá kan làkàrà ní kéèyàn fọ́nú ó fọ́nú ó tún fọ́ ara níta lè fi wéńgbà pé kí kẹsẹ̀lẹ́ ẹ̀sìn kò sì gbàgbé pẹ́lú ní ṣe rí nìyẹn o bí ṣe sọ̀rọ̀ pé kí ni mo wí láti ó lè mọ òwúyẹ́ yẹn yẹn pé kí ni wí náà. àárẹ̀ ni o níbi sọ̀pọ̀lọpọ̀ yẹn ọlọ́run bá wà iná alá fámẹ́lì àbùsọ́rọ̀ á ní àwọn kèfèrí tá ń sọ̀rọ̀ wọn kèéde pé ojú wọn ló fọ́ o kèéde pé ojú wọn ló fọ́ o torí pé wọ́n rìn títì wọ́n sì fà wọ́n tẹ̀tẹ́ wàlákì ń táwẹ̀lì kùlùbù lẹ́tì fi sùdùn gbọ́ kan wọ́n ti fọ́ ìgbà tó lọ́n fi afọ́jú ròyìn àwọn ẹlòmíì ẹ̀rí ó fi ròyìn mùnáfìkì náà pé tó mú bú kú mú yún afọ́jú ni wọ́n adití ni wọ́n ìyẹn pé afọ́jú ni wọ́n tó ajẹ́ odi at the same time ẹ máa rò pé a ah, ìfèrè àdúgbò wa ìfèrè ìrìnà ọlọ́ni kẹ̀ẹ́fẹ́ kójú wọn fọ́ bẹ́yẹn o wàlákín táàmàlì kùlùbù lẹ́tí fi sùdù ṣùgbọ́n ọkàn wọn ti fọ́ wọn ti fọ́nú fọ́ra wọn àrí tọlọ́run rò wọn ti gbàgbé tọlọ́run ayé ti gbé wọn lọ tòun ààrẹ ti máa ń ṣèyàn náà lélẹ́yìí kọ́ mọ́ lè rántí ọlọ́run ẹ̀ka lómi kò tiẹ̀ rántí ọlọ́run kò ní rántí ẹ̀ ọ̀rọ̀ afẹ́dà afẹ́rà òmìnira ni tó bá try láti control ẹ̀mí yẹn yóò tún padà síbẹ̀ torí pé àárẹ̀ yẹn ń ṣe tí ò bá treat ẹ̀ bóyá kó treat ẹ̀ ní tí ó mọ̀ ṣe lọ náà nìyẹn pẹ̀lẹ́ náà tó jẹ́ àárẹ̀ kan nínú àwọn àárẹ̀ tí tí máa ń ṣe ni. bákan náà nínú àwọn àárẹ̀ ni mọ́rọ́dù shahwat ó yẹ ká pẹ́ ń bi eléyìí díẹ̀ àárẹ̀ yòdò yìí dín adùn ẹlòmíì tó bá jòkó báyìí ti ń rò ilé tó fẹ́ kọ́ tó bá ní mọ́tò kan àbẹ́rẹ́ bàtà kan lórí ah ìjọ lòun náà torí lè ra gbogbo tó kàn tiẹ̀ bá ti rí bẹ́ẹ̀ yẹn ibi tó kàn tiẹ̀ máa ń lọ nìyẹn kò ní ní tọ́lọ́rọ̀ mọ́rọ́bì shahwat bó ni ó gbọ́ bùkátà yòdò yìí di ayé káyipẹ́tẹ̀ lómìn ti zì náà ni ní ó mọ̀ ẹ̀rọ gbogbo wà nìyẹn ẹ wá ní kí ìyẹn ronú kùránì kò ní rírò torí pé ọ̀rọ̀ yòdò yìí di ayé ó ti fẹ́ mọ́ ẹ̀mí tí ó sáré látara dùn náà ni ó padà wá jẹ jáde lára kí gbogbo ọ̀nà tó wá gbà láti wá owó yìí kọ́nà fún yẹ pé àáfi ìyẹn ṣe é gbogbo èèyàn tó wá gbà láàbòwò ìpẹ́ ẹ̀ pé owó ẹlòmíì àkáǹtì wọn làwọn dàìfàtì sí tiwa sáfà lówó adùn tí wá yẹn kèé ṣe pé ó kẹ̀dìdé lóòjọ́ kan ẹ̀mí ẹ̀ ló ti kọ́kọ́ nà mọ́ àárẹ̀ ẹ̀ ti wà ní ẹ̀mí ẹ̀ adùn jí nǹkan ní nǹkan mú adùn ṣàwàtì dodo yìí di náà nígbà afẹ́fẹ́ dà adùn kan nìyẹn nínú ṣahwat irú rẹ̀ náà ni adùn abẹ́ onífìnà nínú ọkàn ló kọ́ wà ọkàn lẹ́tì yọkàn yẹn kúrò wákan náà adùn eré adùn eré mo fẹ́ bi àwọn jẹun wa ní mujahideen kọ́lọ́n kó bá a sàlékún dáadáa fún yín kọ́lọ́n mọ́ iye padà sáì dáa. ládùúgbò yìí tó bá kó kan tó lóko ṣé iye yẹn tó jáde mẹ́rin ẹ́ wọn àpẹ́ ẹ̀kọ́ ọlọ́pàá àbí tí ó mọ láàrin yẹn sẹ́yìn bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ adùn eré yẹn àwọn lọ àbí bọ́ọ̀lù kan náà fẹ́ gbá tó àwọn fi tọ́lọ́ ńlẹ̀ ládùúgbò ìtọ́nà bá tún ní kí díẹ̀ wà tán àwọn àwọn ìtọ́ bá tún ní díẹ̀ nìyẹn o ibi tó kí àwọn èèyàn wà lẹ́nu bá mú sẹ́ẹ̀tì ẹ̀ báyìí àá gbogbo ní ayé ṣégi ni <laughs> ó ti parí síbẹ̀ yẹn. àárẹ̀ kan nìyẹn náà o bẹ́ẹ̀ dẹ̀ tọ́lọ́ bá ní kọ́kàn lálàáfíà àti ẹni wọ́n kàn ṣe nà mọ́ ìkẹjàkùjàkùn ẹ̀ka ìfẹ́ tó lálàáfíà ni inú ìsìn náà lọ́kàn tí ó mọ̀ nà mọ́ bẹ́yẹn. bí wọ́n ti ń kún nìkan wáyé nẹ́fẹ́lá tó kàkùrá ní ọkàn tó lálàáfíà nìyẹn. bọ́tẹ́ alẹ́ yìí tó dúró tó wéré yìí tó wo àwọn bàbá àtúwé àwọn gbogbo tọ́mọ́wé ń tú àwà ẹni kó wá kírun ìṣẹ́jú márùn-ún wàláhì yóò sì ní lára torípọ̀kàn rẹ̀ ò sí nìyẹn àǹfààní yóò mọ̀ sọ pé ìmọ̀mù ẹ̀ ti ń pẹ́jù níṣẹ́jú márùn-ún ẹ̀bá lẹ́wọ̀ bọ́ọ̀lù ẹlòmí ìgò níra ìjòkó oríbo wà lẹ́ẹ̀tẹ̀ òsì níro torí pé ibi tọ́kàn wà ni ẹ̀ máa gbọ́ ẹ̀ nìire nínú àwọn sáláfù afẹ́tù làwọn adé pé ìṣètò náà ló wà nù ọkàn wọn pé ẹnìkan ó dúró ó ti yẹn náà sílà ó ka sóra báyìí ó ka bá kọ́ra ẹ̀ mọ̀ tí bá kọ́ra táǹkà tá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ẹlòmíì gan kó jòkó gan kò tí kà tún kàtàkùn ìdúró kò tún wájú bá kọ́ra nìkan ó tún ka ali imran lórí náfìlà tó ń kébi táwọn ti ń rí adùn tiwọn nìyẹn so adùn ìfẹ́ afẹ́jayé adùn abẹ́ ìmísẹ́lómi adùn jíjẹ ìtẹ́lómi lóòrùn ẹ bá ń bẹ lóhùn ẹ bá ń bẹ lóhùn ọtí náà ni òun náà pàrọ̀ òun ni. ti ibi tí àrùn yẹn wà gẹ́gẹ́ inú ọkàn ẹni o inú ọkàn ẹni àmì ilẹ̀ a máa fi ìgbẹ́ pọ̀tọ̀ níhìn ẹja ọkì mú yìí ṣe ayé ni rẹ̀ pé ṣe wọ́n fi ni ọkàn ẹni sáré o àárẹ̀ adùn jíjẹ ló wà fún un ẹlòmíì kò sí tó o pé ọlọ́run ò pàdé ẹ bá ti gbé yóò o. adùn kan náà àbí àárẹ̀ kan lé èyí wọn ṣe ọkàn tí wọ́n ní wọ́n fẹ́ pèrò bàbá pèrò tán bóyá ká máa kọ̀ntínú bàbá pèrò tán kọ́nà bàtà náà wàtà lá kí ó gbàǹjọ tó fún wa. alhamdulillah salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in nínú àlàyé tí a ń bá lọ fúnra wa ibi tí a fi dúró ká tó lọ kírun òun náà ni mọ́rọ́dù ṣàwá adùn àwọn àbí ààrẹ adùn a sọ pé ní oríṣiríṣi ọ̀nà ni adùn yìí ló lè gbà wá báyàn ó jẹ́ bí adùn eré ni sẹ́kórí ọlọ́kan ọjọ́ kan ẹ̀ ló wà lásìkò tá a wà yìí. bákan náà ó lè jẹ́ adùn tàbẹ́ ní ṣéyàn jẹ́ pé tó bá dúró lórí ẹ̀mí ẹ̀ tán ó lè mọ́ dúró níbi tí ọlọ́run bá fàánà wa tààlà tí ó gba láàyè mọ́. bákan náà adùn owó ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀mí rẹ̀ bọ́ ń bi àárẹ̀ adùn abẹ́ àbí adùn ti àéré ó fẹ́ mọ́ wọn bí ti owó yìí ó jòkó lórí ẹ̀mí kálukú ní àrùn tí sọ̀pọ̀lọpọ̀ yẹn lé nìyí tó yẹ pé ní ayọ̀ráyè tọ́lọ́wọ́ bá mọ́ bákan náà ohun tí wọ́n fẹ́ dà tó fẹ́ jẹ́ òun náà ni wọ́n ń lé lọ́nà tó tọ́ àtọ̀nà tí ò tọ́ báwa dẹ̀ dé ọkà tó ń sàárẹ̀ yẹn nípa àárín láwùjọ ó jẹ́ káwọn mọ̀ pé ẹnìkan ó gbọmọ làkejì yóò lọ gbé pamọ́ yóò mọ̀ fi wá owó ara dùnkan náà ni ẹnìkan wo owó ẹnìkan yóò fa láti fa sọ́dọ̀ tiẹ̀ ẹni ti mú yẹn ẹgbẹ́ yóò fa lórí tó wá yẹn bẹ́ẹ̀ fi ṣe táà ọkàn tó ń ṣe nǹkan yẹn ọkàn yẹn ó ń ṣàárẹ̀ bákan inú àárẹ̀ tí ó tún máa ń ṣẹlẹ̀ sí ọkàn onímọ̀rọ̀dù ṣubuhat àárẹ̀ ìrújú ìyẹn pé kọ́kàn máa lè jòkó sójú kan kí ìrújú máa bá tí ìrújú bá ti wà nínú ọkàn yẹn yóò máa farọ́ ibù àárẹ̀ iyèméjì àṣàkù ààrẹ iye tó yẹ pé ni wà ń jẹ́ kórọ́lọ̀ nìkan sì mọ́ ẹlòmíì ní tó yẹ ní ah, kò sí tó burú bí táwọn lákòójú ẹni tìbá táwọn ń ṣe ó lè máa bá wọn justify ẹ̀ ìrújú ti tẹ́nu ọ̀kẹ́ kódà olè láàrin mí pé ní ẹ̀rí báyé ẹ̀mí yẹn sáré àbíkó wọn kọ ní pé orí tó burú ṣe sí wọn ó jọra wọn náà ìbọ́lọ̀ nǹkan ń pè ìrújú sí wà nù ọkàn yẹn ìsìláàmù ò tí ì ṣe kí ni nígbà tó ń sọ àwọn ọlọ́run wà yáàbù dúnẹ̀ mí dúnẹ̀ wọ́n ń sin nǹkan ma la yadurruhum wala yanfa'uhum ohun tí ò lè kó nira bá wọn tí ó sì lè ṣe wọn láǹfààní lágbèjì rẹ̀ sí ẹni tó ń bọ odò ọ̀sùn odò ọ̀sùn ẹ̀lẹ́ ní kẹ́mọ̀ òròyìn jẹjẹ ṣùgbọ́n gẹ́gẹ́ ẹni tí tí dáadáa bá tẹ̀lẹ̀ fún wọn lé lóun ló fáwọn ọlọ́ni gbogbo nǹkan tó ń fún yìí kò lè bá wọn kò lè ṣàǹfààní fún wọn. wàyàkùlù na àhùlá ìṣùfà àhùnà wọn látara àrújú tó wà fún pé ẹyin ló lè ṣìpẹ̀ fún wa ó sì lè ṣàǹfààní láǹfààní tiẹ̀ ìrújú bẹ́ẹ̀ a máa ṣẹlẹ̀ tí wàá fa iyèméjì nígbà tó lọ ń sọ̀rọ̀. àwọn mọ̀nàfíkà máa sàn dúró déédéé ọlọ́ni ìnáma yẹ tààzínú kalẹ̀bí náà láàyò mìínú náà bìlá ìwàlẹ̀ yóò mìlẹ̀ ààkìr nígbà táwọn èèyàn ń bá nàbí lójú ogun àwọn kan wá ń wá ẹ̀kíùsì ẹ̀kógún lé amúnábìkí orí ìyàwó mi kìkìnì kan ṣe mí ọlọ́ni àtàwọn wá ẹ̀kíùsì bẹ́yẹn àwọn tó ìgbọ́n náà bá gbọ́ ni àtọ́jọ́ ọ̀gbìndì alkiyama wà rùtábà tí kò lóòbùhùn ibi tá ń lọ nìyẹn tọ́kàn wọn ọkàn wọn ò balẹ̀ lórí ẹ̀sìn ṣe náà pé tábà lọ tábà kó síbẹ̀ kí wọ́n ní géènì wa tí èsì fáfẹ́ lọ fẹ̀mí ara wéwúre ẹlòmí wa ní ìsìlámù yóò tún mọ gbé yẹ̀wò pé àfàṣẹ tó wá ní ìsìlámù yìí nìkan náà lọ́nà sábà ni ìrújú ti ẹ lórí gbogbo àwọn nǹkan táyẹn bá ti sìn kò gbà pé tó rọ́ǹgì ni o ó fẹ́ pé ọ̀nà míì náà ni ìṣèbọ́lù nǹkan náà ni ìrújú ni o ẹni pé gbàtà níbi wa sọ́ọ̀lì ń pe àwọn ẹ̀jọ́ rẹ̀ yìí tó sọ fún ẹni pé iná náà làfi ṣákí mímọ̀ mímọ̀ tẹ̀lé òun náà ilé ìmúrí ìbá ní tó ń pè wá sí yìí a níṣàkù sí a níyèméjì bí kẹ́lómi rẹ̀ ní ìsìláàmù ló tọ́ lọ́dọ̀ tó bí eighty percent ṣùgbọ́n twenty yòókù náà òun ò lè fi gbá àwọn yòókù náà dànù ọgbọ́dọ̀ kó ní ìsìláàmù ló dín dín ní o òdìkúlù fèsìlímì káfà àìdó déédéé ẹlòmíì ìrújú tó wà ní ọkàn ẹni bóyá kẹ̀kẹ́ tó ti ṣe tí ò dáa sí ìsìláàmù wa kọ̀ fáwọn èèyàn ní tí gbogbo tí àbá yẹn wá ń ṣe gbogbo tí àwọn olùtàṣe láwa ní kò gbogbo kọ́ṣọ̀ yẹn kọ́ṣọ̀ ni ó pè ń gbà ní láwa ní gbogbo ẹni ò dáa ní so ìrújú nìyẹn tí a máa ṣẹlẹ̀ ọkẹ́ lómi ìwà rèé kò lè dúró lórí òdodo àfi kí ìrújú sáà máa bá kó mọ yàtọ̀ kó mọ yàtọ̀ kó mọ òpélé iná tó dá ilé eh, iná tó lè lọ tó nínú àárẹ̀ tí máa ń bá tí máa ń bá ọkàn ni mọ́rọ́dún ṣak ẹ̀yìn ọlọ́ni fàwọn fi rọ́ ibì yìí yàtọ̀ rọ́ dàdún ó ń ṣe èméjì nínú ìrújú tó bá wọn àbẹ́lẹ̀ ló lọ àbí ìní ò lọ ẹlòmíì <laughs> ẹlòmíì ó ń gbé ẹ̀sìn wò síra wọn ọkàn ń lọ méjèèjì ìwò ló dánú méjèèjì báyìí ni bákan náà nínú ààrẹ tuntun bá ọkàn ni ààrẹ gbogbo ilé abẹ́ náà gẹ́gẹ́ tí wọn hadith Usayf ibn Yaman fọlá nàbí ní túrọ̀dù fitan alal qulub kàádìdì àfihàn ọ̀dàn ọ̀dà ìyẹn pé fìtínà ó máa tẹ̀lẹ̀ sọ́kàn ẹ̀mọ̀ yìí bàtà bá ń wọ ẹni ta tó léra wọn ta mú àwọn parapara tó máa fi ń wọ ẹni yẹn máa mú ẹyọ kan ẹ̀ ń tẹ̀kejì mọ́ wọ́n ti wá tàwọn igi yẹn wọn bẹ́ẹ̀ ni fìtínà ó máa wọn. ànábì ní ọkàn tó bá gbà wọlé nukta tó fi nukta nukutatun sauda ọkàn tó bá ti ń gba àwọn nǹkan fìtínà yìí wọlé bóyá fìtínà yòdò yìí di ta sọ lẹ́ẹ̀kan àbí ti ìrújú tó bá ti gbà wọ́n kàn nǹkan dúdú sínú ọkàn yẹn. wáyù kọ́líbìn ankara ha ọkàn tó bá gbàdà nípa ah, eléyìí ìrújú eléyìí tó gbàdà nù eléyìí adùn eléyìí ọ̀nà tó fẹ́ gbà yóò dá ọkàn tí ó gbà wọlé tí ò jẹ́ káàrẹ̀ yìí kí àárẹ̀ yìí rí ààyè lọ́dọ̀ tiẹ̀ nukutatu fi nukutatu bayidọ wọn kà nǹkan tó mọ sínú ọkàn tó rẹ níbẹ̀ hata ta'uda alikọlibọ alakọlibẹyin títà fèrè kọ kàn àwọn èèyàn pèsè méjì kọlibun aswadu mirbad kalkuz mujahiya ìyẹn pé ìkó dúdú kirikiri tí ó wàá dọkà tó le láyé àrífò màrúfa ni tó bá gbé kò ní mọ dáadáa wàlá yóò ń kò ní lè kọ bàjẹ́ torí kọ́kàn yẹn ò ìyẹn ni pé ẹ̀ṣẹ̀ ti jòkó síbẹ̀ àárẹ̀ ẹ̀ṣẹ̀ ó ti jòkó síbẹ̀ ìyẹn ló bá tó yẹ pé nǹkan tó burú jáì tó bá dọ́dọ̀ ẹlòmí kò ní rí láburú kò ní rí láburú torí pé ọkàn rẹ̀ yẹn ìtì sàárẹ̀ látara ẹ̀ṣẹ̀ tó ti dá ọkàn yẹn ọkàn tí ń sàárẹ̀ ni ànábi ni ṣùgbọ́n ọkàn tó bá mọ́ ní tiẹ̀ àárẹ̀ yóò ní dáyé kò ní dọ́dọ̀ tiẹ̀ so eléyìí nínú àwọn àárẹ̀ tí mo sọ kàn nínú ẹ̀ náà ní mọ́rọ́dún alhapad àárẹ̀ kìí ta tẹ́lómi tó bá ti rí tí ẹnì kejì ẹ ní báyìí ọkàn rẹ̀ ti balẹ̀ mọ́ àárẹ̀ kìí ta ni wàlífíkì ọ̀tẹ̀ ọ̀tẹ̀ kẹni mọ́jú mi lọ nítorí wà nínú ọkàn tiẹ̀ nìyẹn kódà ń gbà mí lè mọ́ sábúrú ẹ kèéta yẹn ti wà nínú kíni nínú ọkẹ ààrẹ nìyẹn náà ti máa ń ṣe ẹlòmíì bákan náà mọ́rọ́dún kíbor ààrẹ mọ́tòmọ́tò wàlúgbùrúurù àti ìjọ rẹ ní lójú ààrẹ lòun náà o tí wọ́n pé onìkan ní òun ríra rẹ̀ kò fẹ́ ọ̀pẹ́ lómi ẹ̀ sí. àwọn ọmọ ẹgbẹ́ pé ẹni tí wọ́n ń jọra ẹ̀ lójú rẹ̀ ń tó ní. ẹni sáré ìbáwà lára rẹ̀ kódà kó mọ́ ẹni kódà kó yẹ pé nínú àdúgbò olóyè atálíkàjù tó wá jẹ́ àárẹ̀ rẹ̀ ẹni lójú wà lára ẹ̀rọ àwọn ẹ̀rí lára ẹ̀. àárẹ̀ tó burú ni ẹni tó sì jẹ́ ọ̀gá sáré ẹ̀ ṣe jù náà ṣe ìtọ́ náà pa láṣẹ ṣe báyìí fún ádámù ṣe bẹ́ẹ̀ o kí ni tó ẹ̀yìn ọ̀kánà mínẹ́lì káfíìrì ọlọ́ba di kẹfìrí ìyẹn lápapọ̀ àbá bá ń sọ nínú ìṣẹ̀rí àpé irú oríṣiríṣi ọ̀nà lèyàn máa ń gbà di kẹfìrí irú kúfúrú ò ní ìbúlísì kó sí ó ní kúfúrú ìbá wàlì sìkìbár àárẹ̀ ìjọra ẹni lójú mótómótó ó jọra ẹ̀ lójú lẹ́yìn fún tó ń sọ fọ́lọ́ pé àáfi júdù nítorí tó ń ṣe ẹni tó dé látara àròfọ̀ àrò àìsákà ẹ̀mọ́ ti sọ fọ́lọ́ ẹ máa wo ọlọ́run yìí o kàrámtà hábà aláì à eléyìí lọ wá ń gbéga jẹ mí lọ àárẹ̀ ni o tí mo wà nínú ọkàn yẹn nígbà táwọn ẹni ṣàlàyé kíburu mọ́tòmọ́tò fún sàhábà anábì ní inna Allaha tayyibun la yaqbalu illa tayyiba ọlọ́run bá wa tó mọ́ ni o kò sí ní tó gbà lọ́wọ́ ẹ̀dá ju tó bá mọ́ lọ. àwọn sọ̀hábà wa ń sọ fánàbí ń jọ náà no afwan anábì ní ẹni tí èdè tó kéré báyìí ní ọmọ náà dún nínú mọ́tòmọ́tò bá wà nínú ọkàn ẹ̀ kò ní wà lójẹ́ náà wọ́n sọ bá wọn wo ra ah, wọn ká wọ́n tẹ́nu kọ̀ọ̀kan wá a máa wọ bàtà tó fáìn aṣọ tó dáa tí èdè pé ìjọ rẹ ní lójú àdúgbò tó ti wọnú nǹkan yìí anabi ni ààyè ẹ̀kọ́ ní ìjọ rẹ ní lójú inna Allaha tayyibun la yaqbalu illa tayyiba ọlọ́run ọba tó mọ́ náà ni ó sì fẹ́ tó mọ́ àbíbẹ̀ wàá ṣàlàyé kí ni ń jẹ́ mọ̀tòmọ̀tò ìjọra ẹni lójú fún wọn àbíbẹ̀ ní àlìkébúrú bá fẹ́rọ̀ lè hàk kíbúrú ni kéèyàn máa gbá òdodo dànù kò sẹ́ni tó lè bẹ́ẹ̀ lómi ìṣòdodo tí ó gbọ́ àárẹ̀ kan tó ẹtún fi yẹn kú àárẹ̀ tó tó mọ ẹlídìí sí ni mọ́rọ́dún lè háwà àárẹ̀ ìfẹ́ ẹnu ní ìmì ní ṣe yóò wá nídìí sí kíbúrù ìjọba ẹni lójú yóò ní bátòrò hàt kò sódò tẹ lè gbé dọ́dọ̀ rẹ̀ tó máa gbà kẹ́ ẹ sọ jù bẹ́ẹ̀ lọ kò ní gbà ó wàgámùtì náà àbí kéèyàn fojú kéré àwọn èèyàn kó tẹ̀ ajẹ́ pẹ́ni tó dodo yẹn wá látọ̀dọ̀ ẹ̀ ẹni tí ò ṣe kí ni tó kéré sí ni eléyìí jáàmù mi tó mọ ní sàfà mi o tẹ́lẹ̀ mo kí wọ́n yẹn tó sàfà lélẹ́yìn báyìí ó pọ̀ láàrin àfà gẹ̀ẹ́ ààrùn ìjọra ẹni lójú tó ti wà nú ọkàn tí wàá lìdí sí àwa ọlọ́ni àrùn àìsàn lẹ́rí àbàrùn àìsàn lẹ́rí tákọ́sá ìlàáhù hàwà ẹwu ẹni tó sọ ìfẹ́ ẹnu dọ́lọ́n ti ń jọ́sìn fún nígbà tí yorùbá ti gbòdodo rẹ pé tó bá ti fẹ́ nìkan náà ni ó ti sọ ìfẹ́ ẹnu yẹn àti ìjọra ẹni lójú yẹn ó ti sọ di ti ń jọ́sìn fún ààrẹ lélẹ́yìn náà ti ní máa ń ṣe ni bákan náà nínú ẹ̀ òun náà ni òun náà ni ààrẹ kí ẹ máa fíìlì ìbànújẹ́ láti inú ọkàn wa ààrẹ lòun náà ti máa ń ṣe ọkàn bí àwọn ló ṣe ni ìbànújẹ́ tí ó wà padà di ọ̀tọ̀ ní húsùnù kí ìgbésẹ̀ rẹ̀ kó banújẹ́ ọ̀tọ̀ ní kó padà á di hamu hamu ni ìrònú húsùnù lè lídì sí hamu nígbà tó bá ti kọ̀ tí ó gbé kúrò lọ́kẹ̀rẹ̀ kí ni ó wà padà di àárẹ̀ nínú gíní nínú nínú àárẹ̀ tó ní méjì. ẹni tí èèyàn múra tí àárẹ̀ ń kò ní rí ìjọsìn tó bá sàlùwàlá yóò lòun tí ìrì ṣe náà ṣètọ́nù wa máa dá sọ̀rọ̀ ẹ̀ tó bá kírun ẹlòmíràn ò lè kírun kókó wọn mọ̀ sí èméjì pé àbóforíkẹlẹ̀ lẹ́ẹ̀mejì àbóforíkẹlẹ̀ lẹ́ẹ̀kan àárẹ̀ ni o tẹ́lẹ̀ ló bá tó wá dákun tó wá fẹ́ bá rẹ̀ lọ lórí ààrẹ yóò ní kó lọ tún mí ọtún fi kún ààrẹ rẹ̀ nìyẹn ọ̀nà tó fi mọ́ nígbà tìrìtì yẹn kọ́ nígbà tó bá ti mọ ti ń dààmú ẹ̀bẹ́ yẹn ìṣètọ́nù ni ọ̀ọ́nì kó gbọ́kẹ̀ kó ń bẹ̀ ni fún àwọn àárẹ̀ tí mo ń ṣe ọkàn pọ̀ bí ẹ bá ṣe rí àárẹ̀ tara tí mo ń ṣe ara ṣùgbọ́n ẹja dó lórí ìtayé àbàmọ̀ yìí táwọn ká wá bíra wa jẹ̀mọ́ àwa fẹ́ wá ìwòsàn sí i àkọ́tà wa fẹ́ wá ìwòsàn sáré yìí kí là á ṣe níbo là á gbà lọ níbo láti rí ìwòsàn nígbà tó a ti mọ̀ pa ń fa rẹ̀ jẹ̀mọ́ ibi tá a wà ìṣẹ̀lẹ̀ eléyìí sí òun náà ni ọ̀dọ̀ àwọn onímọ̀ ẹ̀sìn torí pé tó ní ṣe ẹ̀sìn ni. alimọ̀ mu nìkan yìí mu ni a mọ̀ fi bulukulu sábà ọkàn wa ibi tá a ti fa musalamu ila rusul sọlọ́wọ́tòláì wàsálàmù àlẹ́yìn àwọn tán kọ́ bá tírìtì ẹ̀ lákọ̀ọ́kọ́ náà làwọn òjíṣẹ́ ọlọ́run iṣẹ́ táwọn wa ṣe láyé nìyẹn o eléèké ni pé ọsibítù kan jẹ́ ọsibítù wa lọ ààrẹ nífàkù ló wà lọ́kàn mi òsì dókítà náà tiẹ̀ mọ tó yóò ṣe sí. sábà bẹ́ẹ̀ tírìtì ọkàn àwọn tó wá tírìtì ẹ̀ láyé náà làwọn òjíṣẹ́ ọlọ́run nígbà tó lọ́wọ́ fánú àtàlá ń ròyìn àníbà rẹ̀ sọ́dán ọlẹ́ ní wà lẹ́dí bá sàfilẹ̀ omi yìí na rọ̀súlà mínì hùm ọlọ́run láàlá ń rán òjíṣẹ́ agbójíṣẹ́ dìde nínú wọn yẹ̀tìlú àléhìm àyáàtì yóò máa káyọ̀ ọlọ́run fún wọn wáyù zakihim tí yóò máa fọ̀ wọn mọ́ yóò fọ àwọn ọmọ kúrò ń bẹ iṣẹ́ táwọn ànábì Ọlọ́run wá ṣe ni ẹ pọ́dọ̀ wọn là á padà sí nígbà tá a bá fẹ́ tírìtì ọkàn wa àtọ́ni bá tírìtì ẹ̀ nìyẹn nítorí wọn láàbì tírìtì ẹ̀ alimami kọ́ yìí mu ni wà láfẹ̀mí la ilà usuli ilà min jihatihim a lè rí wọ́sẹ̀ ní àdúgbò yẹ pé táìdì àwọn òjíṣẹ́ Ọlọ́run là á gbà wọlé. nígbà tẹ́lẹ̀ yóò bá tó wá sí ìgbẹ́ tí ó fi fọ ìtọ̀ tí wàá gbọ́dọ̀ babaláwo lọ òun banújẹ́ babaláwo ni wàá gbé kúrò àbí òun ṣe iyèméjì ta ni ó gbé kúrò kò ṣe babaláwo kò ṣe dókítọ̀ tó jẹ́ ẹni tí ń tírìtì ara àbí tó bá tó jẹ́ ẹni tó mọ ń pa ń tó kó méjèèjì pọ̀. fa inna salahal qulub bàbá ní kọ́kàn tó lè dá an takuna arifata li rabbiha ọkàn yẹn gbọ́dọ̀ mọ ọlọ́run ẹni tí wàá tìrìtì ọkàn ẹ̀ ìyẹn kó gbọ́dọ̀ mọ ọlọ́run tó dáa èrè ló mọ ọlọ́run láwùjọ lẹ́ni akàmọ̀kọ́ ọlọ́run ló dá wa ni ṣùgbọ́n ní tẹ́yẹ ká tí ọlọ́run dì sáàfù gan ọ̀pọ̀lọpọ̀ mọ́ àbí ìtọ́lọ́run fẹ́ gan ọ̀pọ̀lọpọ̀ mọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run tá à ń jọ́sìn fún agbọ́dọ̀ mọ̀ ń pa ẹ̀ alimami muhammadu bin abdul wahab ara tó fi bẹ̀rẹ̀ tíra rẹ̀ alùsùlù sàlátà ní ọlọ́run tá à ń sìn. àwọn àwọn adàmúdàmú lórí pẹ́ńsàlàyé asma'illahi máa ròyìn ọlọ́run orúkọ rẹ̀. nítorí kí pé ẹni tá a sin agbọ́dọ̀ bàbá ara rẹ̀

agbọ́dọ̀ mọ̀ ìròyìn ẹ̀ ara ìròyìn ẹ̀ ni pé ọba aláàánú ni ọba ni ọba aláforíjì ni àwọn ẹṣẹ́ rẹ̀ agbọ́dọ̀ mọ̀ ọlọ́run tani ń ni àbí ọlọ́run ni tani tani aláàtúgbọ́n lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn ọ́ àwọn èèyàn mí náà lè fi ṣe àríkìtì yẹn ẹgbẹ́ ni àbẹ́lẹ̀ ní àwọn ẹ̀kẹ́lẹ̀ tí odò ẹni tó bá ń náà tó sì ní gbogbo lórí yẹn ààrẹ ààrẹ ní sọkẹ̀ kò mọ́ tó tó bá ti nírú àdíẹ̀ díẹ̀ yẹn ààrẹ ní òun ọgbùn torí pé ọba tó fẹ́ sì jẹ kò mọ́ àwọn ayé ti gba kádàrà bàbá á pa kádàrà rẹ̀ dà bá wo kádàrò táwọn wọn mọ̀ fẹ́ pé sí àṣírí ọlọ́ni ọmọ láìka gan òmọ káwá lẹ́yìn tí ń sin lọ́n lẹ́yìn tí ń kírun ó dìgbà pé àwọn nǹkan yí kádàrá lágbẹ́já padà ẹgbẹ́ ní ọmọlọ́ àwọn ọ̀nà lè gbà rẹ̀ ti ń nìyẹn torí pé kò ti ń sìn kò wá ní mọ lórí dà wọ́n bá tó mọ̀ lọ́dọ̀ àwọn yẹn àárẹ̀ ńlá ni o ẹni tó bá ń wà nírú stéèjì yìí ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ ló lè kó sí inú ọkàn rẹ̀ torí ẹ sábà fẹ́ tírìtì ọkàn wa á padà sí ìlànà àwọn òjíṣẹ́ ọlọ́run àtọ́nà nìkan wa ìtàn wa mú wa kò sí pé orí ń dùn mí ẹsẹ̀ ń ọlọ́run lè fi ìmọ̀ díẹ̀díẹ̀ mọ̀ wọ́n nírú yẹn láti wá fọ ẹ̀mí yàn mọ́ tí yóò fi jẹ́ ẹrú lódodo fún ọlọ́run bá subhanahu wa ta'ala gbogbo ọ̀nà tí yóò bá gbà láti fi tún ẹ̀mí ṣe tó yàtọ̀ sí eléyìí ọ̀nà tí ó jẹ́ ọ̀nà àná ni. bákan náà alimami Qayyim tuntun ní ọ̀rọ̀ pé wà ní sábà a ní nisbatul ulama fil qulub ka nisbatul àtùbá lil abdan a ní láti mọ̀ pé ní ipò táwọn àfáẹ̀sìn táwọn wá dún tí táwọn ànẹ́bí ọlọ́run mú wá pẹ̀lú táwa ní ìlànà àwọn ànẹ́bí ọlọ́run láti pín ìtẹ̀ntì ṣe wá lọ́kàn àárín wọn mọ́ àwọn àfáẹ̀sìn tó wá dúró lójú ọ̀nà yìí wọ́n ní ipò wọn tẹ̀mí ó dà gẹ́gẹ́ bí ipò àwọn mẹ́díkù dọ́kítọ̀ sára náà ni. fama yukọ́lù lil ulama yaqbal qulub wọ́n ní ìbá máa sọ nípa àwọn dọ́kítọ̀ làá máa sọ fáwọn tọ́ńtírì sára náà àfáà náà wàhálà fal amúrù àgọm ẹni tí wọn gan tún lágbára ju tàwọn dókítà tó ń tiri ti ara lọ gẹ́gẹ́ bí wọ́n síwájú tára bá dun ni oríwó tẹ̀sí kò oríwó tẹ̀sí tó bá jẹ́ ní ọlọ́run yóò rí kí ọlọ́run lọ́jọ́ gbé kí á mọ̀ bọ̀ tọ́kẹ́yìn bá sàárẹ̀ tí ò bá rí wò nítorí ni pé yóò jìyà níwájú ọlọ́run bá sùpánù wa tààlà. bàbá ní fàyínà kẹfì rọmìnà ní mi yẹsẹ̀ a nígbà mí èèyàn lè mọ́ nídìí dókítọ̀ ìgbésẹ̀ ayé rẹ̀ tí ó bá ti sáré wàlá yóò jáde àtúbá fìlìyẹ̀sìrì mìíràn bìlà àwọn ẹlúmi ẹni má rí àwọn tí wọ́n ń tiri tààrà ń bẹ̀ fàkùrìyẹ iṣu rọ́jùlù ìmùrọ̀hù bórí afẹ́mìnìhù láyà sáájú ìlà tọ̀lìb èyí lè lọ àwọn àsìkò kan ní gbèsè ayé kí nǹkan mọ̀ sí kó mọ̀ ní bùkátà sí dókítọ̀ wà á mọ̀ ìlàmà ìlàmà òbílà àfa ẹ̀sìn tí wọ́n ń tírìtì ẹ̀sìn àwọn gẹ́gẹ́ ẹni àwọn gẹ́gẹ́ nìgbésí ayé o wàláyẹ̀sẹ́gùn ní anìtọ́rọ̀pàtà àìní yẹn pé èèyàn ò lè ṣe kó mọ́ gba ìpàtẹ tí wọn lásìkò fẹ́tí kejì ó jẹ́ pé ní bàbá fẹ́ kí ẹ̀mí wa mọ́ á padà sí ìtàwọn ànẹ́bí ọlọ́run wa òfin tọ́lọ̀ ń fi ran wọn àwọn tọ́lọ̀ ní ká máa ṣàlàyé ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ alẹ́ ní látòjúwe ààrẹ ṣe wá kò sí wa àti ní standby doctor àti ní hospital tí a ní káàdì sí àti pèsè rẹ̀ lẹ̀ tí a bá wúkọ́ pẹ́rẹ́ àti dé kíni àti débẹ̀ ẹ mọ̀ ọ̀rọ̀ ayé wa o ẹlòmíì tó ní nǹkan ọ̀gùn tó ní special kíni mẹkáníìkì tiẹ̀ kódà tí ó tẹ̀ tí gbé mọ́tò rọ́bẹ̀ mọ́tò mi ń wúkọ́ ní mo ń gbóná èéfì rẹ̀ pọ̀ kẹ̀tẹ̀ bá yanjú ẹ̀ ó lẹ́jọ́ kò lẹ́jọ́ ó ti ní lọ́ọ̀yà rẹ̀ tó ti kíni tó ti pèsè lẹ̀ báyẹn ṣe rí lẹ́nu yẹn o gbogbo afẹ́tẹ̀ ọ̀rọ̀ ní ayé rẹ̀ kọ̀ọ̀kan ó ti ní pàápàá jùlọ àwọn olówó gbogbo nǹkan rẹ̀ ti níbẹ̀ ẹ wá béèrè pé ǹjẹ́ ẹ láàfáà kan kí nǹkan ti ẹ̀fẹ́ dàrú mọ́ yín lọ́wọ́ tó bá ń tírìtẹ́ tó ìjẹ́ láàbà tó yẹ pé ń rùn pátánà àfa mi rè ẹlẹ́mìí mọ̀ ni kò ní ẹni tó bá tó nínú wa màbá tí ó ní àfẹ́ wa bá ṣàdúrà ọjà mi ò yá gbọ́ pé ìkẹ́ dàrú àbí nǹkan kẹtẹ sí èèyàn lọ́kàn kẹtẹ bá kí ni wọlé ṣe sí nǹkan báyìí ẹlẹ́mìí ò ní ni ó ti jà tó rẹ̀ bá ti wọ́ọ̀sì pátápátá nígbà tá a mọ̀ pé àlè sáyé kájọ́dún ẹ̀kẹ́ mi wá dá àfi ká ló pàṣẹ àwọn ànẹ́bí ọlọ́run àwọn tọ́lọ́ wa ní kọ́mọ ipò wo látọ̀ wọn sí táwọn lọ ń tọ̀ wọn pẹ̀lú àwọn sọ̀hábà nẹ́bí wọ́n máa lọ bá nẹ́bí gbogbo gbà tó tẹ́ni wọn ṣe tó tún gbèsè ayé wọn ṣe tó tọ́nu wọn ṣe ẹlẹ́gbọ̀n ló ń di ríṣì béèrè tó lọ ń bi ànẹ́bì ànẹ́bì kí ni mo ṣe ṣe kí ọlọ́run fi yọrí sí mi kódà ẹlòmí ò bẹ̀rẹ̀ nígbà mi ànẹ́bì kí ni nǹkan tí kò da gẹ́gẹ́ òṣèlú abúlé yàmọ́ ní lóòótọ́ máa ń ṣe pé káàna àwọn ọmọ lọ béèrè nǹkan tó da lọ́wọ́ ànábì ànábì iṣẹ́ wọn lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù ànábì kí ló lọ mú yẹn wà àlùjánnà ó ní wà kóńtò àlù ànìṣàr ìgbé mi béèrè kankan lọ́wọ́ ànábì ju aburú lọ màkà pátán àyùnlẹ̀rẹ̀ kan ni nítorí tó bá ti ẹ̀ ṣẹlẹ̀ kí kí ni ṣe kí ni kí ni mọ̀nà àbáyọ ìyẹn ló bá bẹ́ẹ̀ pé àwọn àdìsí fítàmì gbogbo fìtílẹ̀ tí ó tó bá náà ti gbọ́dọ̀ rí mi táwa fẹ́ kọ́kẹ́ wá dá bá mi fẹ́ sákàrà wá dá bá mi ń dọ́kítọ̀ bá mi tó ń tírìtì ọ̀rọ̀ ara wa káwọn àwọn tó máa ń tírìtì ọkàn náà gbogbo ààrẹ tí ń sọkàn yìí ibi tó adarí ẹ̀ sí náà lọ́dọ̀ àwọn onímọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ àlùmọ́ọ̀mù kọ́ yìí tó sọ láyé òfin ní ìnà mi

níta fi tìsíwájú náà ni àárẹ̀ ṣíríkù tí ẹ bọ́ bá wà ní ọkàn yẹn àbí anifak àárẹ̀ ojú méjì ètò ìgbọ́dọ̀ padà fún náà ní kó lọ kẹ́kọ̀ọ́ tawhid kó lọ kẹ́kọ̀ọ́ tawhid torí pé lọ́pọ̀lọpọ̀ láwùjọ lénìí bí ẹbọ bí ẹbọ kò tán ní ẹ̀mí àwọn èèyàn kò tán lọ́kàn wọn o ètò lè já nǹkan yìí kúrò ní ká lọ kẹ́kọ̀ọ́ tawhid ogún ènìyàn o ẹ̀kọ́ ìmọ̀ ọlọ́run lẹ́yọ ọ̀kan ṣoṣo ọ̀rọ̀ gbàgbọ́ ká lọ kọ́ ọ ìgbàgbọ́ bàbá mi jẹ́ àfà àbí àwọn onígbàgbọ́ pọ̀ láwùjọ wa kọ́ la fi mọ̀ o àwọn tó jù wá lọ nínú ẹ̀sìn náà sàhábà àwọn náà lọ kọ́ gbàgbọ́ ni o ìkànnà sàhábà tó pé ní fa alámúnà ìmánà kọ́bùlà kódà ìgbàgbọ́ wa lọ kọ́ bí fọ́ọ̀ká tó mọ ká Kùránì gan alọ́kọ́rọ́ gbàgbọ́ tí a bá sọ fẹ́lẹ́ lùgẹ́ kí ìtumọ̀ láìláìlá ní kò sọ́ba kan àfọlọ́hún àbí ó ti sọ síbẹ̀ ẹ gbọ́ kí ìtumọ̀ láìláìlá kò tó lùjọ́sìn fún mi lódodo àbí ta ni àfọlọ́hún ṣé gbogbo olùjọ́sìn fún tọ́ba ń jọ́sìn fún tọ́ba sọ̀rọ̀ àfa àgídí bá sàlàyé ẹ̀ fún wọn máa ká kúrò èyí tó rú lójú náà kíni kan báyìí kíni kan báyìí ẹ̀rọ ní àwọn ẹni rékọ́ àwọn ṣéwù ní ẹ̀pẹ́ ṣéwù o kódà ẹni tó ju ṣéwù lọ́la níbi wa ayífá náà kan pé akọ̀ndẹ́mọ̀ ọmọ lọ́wọ́ ẹ máa gbá gbogbo tó lè já rẹ̀ fún kúrò pé àwọn ẹni ọlọ́run kọ́ àwọn ẹni ọlọ́run ẹ̀mí á pè wọ́n o kódà níbi àwọn ọ̀gbọ̀dọ̀ sọ́lá ọ̀gbọ̀dọ̀ pé yá mọ̀ọ́mọ̀ àgífíní mọ̀ọ́mọ̀ wá gbà nílẹ̀ ọ̀gbọ̀dọ̀ síbẹ̀ o lórí àwọn ọmọ tó mọ láyé láyé lára pé afáàfin kọrin látijọ́ yìí ni àmọ̀túnmẹ́ òun yóò lọ sọ àwọn àfáà gidi alhamdulilayi ọlọ́dún ní kí wọ́n pọ̀ láwùjọ gbogbo àwọn nǹkan tó lè rò mẹ́ẹ̀mí lọ́rọ̀ ṣíríkù tó jọ kó mọ fàárẹ̀ náà báyẹn fọ́ tí ó mọ́ ìyẹn pé kò á ní sí nǹkan mi bẹ̀rẹ̀ ju pé ìsìn lọ́wọ́ bá lọ. ẹlòmíràn ní ìsìn bọ́lọ́ náà lọ́lọ́lọ́ kájò ájò tí ń sọ ní rábàá jó nǹkan mọ́ nǹkan tá gbé sórí ta tá àwọn afọ́bà afọ́kó bẹ àwọn irú àjò tọ́lọ́ ń sọpọ́ yìí o àbí wọ́n ní ọlọ́run níta wá bẹ̀rù ayé ní ẹ̀kan ká bẹ̀rù lẹ́ẹ̀mejì ọlọ́run sọ bẹ́ẹ̀ o ọlọ́run alátakàṣáwù pàkàṣáwù ni ẹ má páyà èmi ni ẹ páyà tó gbogbo ẹ̀rẹ́ ni yóò máa dégbé ni èyí máa kúrò ẹni tí ń fi nǹkan mí búra ilẹ̀ tí wọ́n tún ní ọlọ́run ní abilẹ̀ búra o mọ́nkánà hálífà fàlíyálífò bẹ̀lá àwọn ènìyàn smith ẹni tí ń pa nǹkan míì fún kẹfẹ ìtùtù náà lábílẹ sàárà ni ọlọ́ọ̀ni ẹ̀kọ́ orúkọ nǹkan míì nǹkan míì o àfọ́ lílẹ̀ rọ́bíkà wọ́n ní hàr ẹni ọ̀rọ̀ tàwọn yìí náà fi fo gbogbo àárẹ̀ tí bá ń ṣe ọkàn òun wà lákọ́kọ́ tó ń bá ti wọ́ àyókù ló wọ àlìmọ́ ìbúrú tẹ́mi àní tí wàhálà bá ń ṣẹlẹ̀ láwùjọ kan kódà kó jẹ́ pé ọ̀rọ̀ ayé ló wọ́ ìbúrú tẹ́mi àní ẹ̀ padà sọ̀rọ̀ kò sí nǹkan kan tó ti ṣèwádìí ọ̀rọ̀ tàhídì lọ kódà kan bá wàhálà ní kó máa ṣẹlẹ̀ láwùjọ náà ní kọ́kọ́ fèsì wàhálà yẹn kí wọ́n fọ̀rọ̀ tàhídì lẹ̀ tó hàn kó tàhídì ní ìpínlẹ̀ rúbùdù wọ́ọ̀hà ẹ máa fi lọ máa lakún mi ní ìlà ìlẹ̀fẹ́rù kò sí nǹkan mi ìfẹ́jọ́ sì fún déyìn ọlọ́run kò sí ọ̀rọ̀ àtẹ̀báyé wa rèé kò sí àbí gbogbo àwọn àṣà tó ti dẹbọ tó wà lọ́kẹ́ lomi à ń sọ̀rọ̀ àwọn ìbejì ń wo pẹ̀lú àfáwà kan wọ́n ní òbí ìbejì tó rà ọmọ bó ṣe ẹ̀wà lórí kan ní gbé dọ́dọ̀ rẹ̀ àwọn òbí rẹ̀ ti mọ̀ pé kò ní dé kíní kò ní ṣe tó gẹ́gẹ́ ọkà tiẹ̀ ti mọ̀ pé kò ní tí ó sọ ọmọ o ṣùgbọ́n àwọn tó ń bá sí pé ọkọ̀ tí wọ́n ti wà mẹ́ka nǹkan wọ̀lẹ̀ yìí ẹbọ wa kún bẹ́ẹ̀ kìnní kò gbọdọ ṣe ẹyẹn tó bá ti báyìí kẹbáyìí ló ṣe ọmọ gbọdọ jábọ lẹ́yìn ìyá rẹ̀ gbogbo àkídà burúkú ó wá kún ọkàn ló jókòó lórí ẹ̀mí tàwọn ìdìlá mi tó yẹ pé fún wa tó yẹ pé bọ ni pè lóògùn àbí eléyìí ògùn ni ni kò sáré o kí ni ẹbọ ni títà ìdìbò ti jòkó lórí ọkàn èèyàn tẹ́ bá ń sọ fún ẹ̀rú pé àfáà rẹ̀ sì ní nǹkan kò ní ṣẹlẹ̀ nǹkan kò ní ṣẹlẹ̀ nǹkan kò ní ṣẹlẹ̀ mo lálàá mo jẹ lójú oorun ni kò sí nǹkan kan gbọ́kẹ́ kó bẹ́ẹ̀ wọ́n bá jẹ lójú oorun kọ́ tó mú mi sí ọmọ bá gbé sí ayé ẹ lọ. lẹ́fẹ́ ẹ bí wọ́n gba ẹgbẹ́ ìjòkó iṣẹ́ tí mo lárú àlábẹ̀ kí ló tẹ̀lẹ̀ sí bọ́ tí ààrẹ ṣíríkù bá lọ́kàn àyìn bẹ̀rù o yóò mọ káyà sókè káàkiri ni ẹni tọ́lọ́ bá ti ní kó tiẹ̀ tẹ́ títí yóò kẹ́ tó ẹbọ ń dáwọn aráàlẹ̀ láwùjọ o bẹ́ẹ̀ náà bá kọsẹ̀ párábà yìí gẹ́gẹ́ bí tó ti wà nínú ọkàn kódà kó jẹ́ ti ń kírun ẹsẹ̀ òsì ah níta lẹ́ni àbí ó wà lọ́kàn kálukú náà eléyìí sọ àwọn tó ń ṣe oríwo yàrá ń sọ o lọ́dọ̀ mùsùlùmí àárẹ̀ ńlá ni o ah, tani mo kọ́ pàdé abuké ah, tèmi bá mi kí ló bá ẹ̀ ń sìn ìwọ́n rìn títì sọ́ọ̀dì kábuké náà máa rìn ni. ibi ààrẹ ṣíríkù wọn mú wọ́kàn nìyẹn yóò gbọ́kàn yẹn fún òbí tọ́lọ́ ibi tí ò da lọ́kàn mọ́ àtàṣà ti ẹ̀kọ́ gan lẹ́nu bá lọ sọ gbá àwìn náà kọ́fẹ́ fi tẹ̀mí lọ kí ni ó wà á tẹ̀lẹ̀ tó bá ìṣẹ́ lọ́wọ́ ìwọ ṣọ́ọ̀bù pé ṣọ́ọ̀bù tẹ́rí tó jẹ́ kí ìkẹ́ tó máa nà mọ́ ọkàn wa ká o a ní ká tẹ̀lé àwọn gidi àbí kẹba fọ gbogbo kúrò wa mọ́ islam dùn kéèyàn dúra rẹ̀ lẹ̀ fọ́lọ́run ètò dáa ni o ṣùgbọ́n téèyàn bá tó wá ń tí ò dáa yóò tún máa fàárẹ̀ ẹ̀yin obìnrin tẹ́ máa ń ẹ jìnà sí o rẹ̀ ṣírí o ẹ jìnà inú eré tẹ wò náà ti ní ọdí oyún mẹ́nìkan nínú àgbà tó gbé nǹkan sí ibo oríta àbí bẹ́ẹ̀ ṣe gbà pé nígbà tó gbé nǹkan tó ta tọ́ túlẹ̀ ló wá bímọ kí lè mọ̀ tó bẹ́ẹ̀ tí ó dínà mọ́ ọkàn yín yẹn àti ẹbọ yìí ṣe ni àti ẹbọ da ọ́nà ń kọ yín lọ́gbọ́n ń kọ yín tó tọ́ ọgbọ́n tó ń kọ yín nu ẹni tí ò gbọ́n ẹ̀rí ẹni tí ò gbọ́n tí ìṣẹ́bù ò lè kọ́ lọ́gbọ́n nígbà tí kan ṣe tó fẹ́ lu bílábílábílá tó ló ń pọ̀fọ̀ tó wá ní ó yá kíníkan kó máa tẹ̀lẹ̀ ẹni ah àwọn kan ti ná sáà sí ibi tọ́kàn yóò máa lọ nù ká bá fẹ́ fọkàn wa mọ́ ká lọ́dọ̀ àwọn àfáà gidi kakọ̀ anita ọ̀hìn ìmọ̀lọ́lẹ́yọ̀ ọ̀kan bákan náà kí a sí gbogbo tí ó máa ba àdìsọ́kàn tí ó máa dékíní tí ó máa bàjẹ́. ẹ̀wá ní tó jọ òun náà ni nifak ojú méjì téèyàn máa sojú méjì kó tó máa wò pé ọtún lọ báwọn wọn lè máa mi ṣe ọ̀dọ̀ àfẹ́ ẹ̀sìn náà lápadà sí kásàlàyé tí ń jẹ́ islam fún wa pé ọlọ́ni iná dínà ìdàláì islam islam nìkan lẹ́sìn o lọ́dọ̀ ọlọ́run ayé àyẹ̀ tẹ̀sí bá wa dé dáadáa pé ẹ̀yin èèyàn yìí lè lérò orí ti yín ṣùgbọ́n ìdàláì lọ́dọ̀ ọlọ́run ọba tí ó gbàjọ sí lọ́dọ̀ tiẹ̀ islam nìkan ni o láàyè mi ọlọ́ni wà mọ́ yẹ́ tẹ́fí ọ̀fẹ́yìrọ̀ ìsìláàmù bí iná tó wà lóye pé gbogbo ẹ̀sìn tó wù kán pè gbogbo wẹ́rì kán pè kán pa aláró kán dírẹ́sì ẹ̀ kán pákéjì ẹ̀ ọlọ́ni tó bá ti yàtọ̀ sí islam fàlà ń yí kò bàlà mi nì kò sọ̀rọ̀ ọlọ́run nígbà. bẹ̀rẹ̀ tó àjẹ́ kéèyàn máa wò pé àdìsí wọn náà tó dáa ẹ̀sìn mẹ́ta báwo three in one hmm. ìsìláàmù ní kẹ́lẹ̀ sí iye ló kọ́ bí ẹ tó mọ́jọ máa jáde lẹ́nu ẹ̀ ilẹ̀ mùsùlùmí torí pé nífàkùn náà yẹ kẹ́lẹ̀ máa pé àwọn ẹlẹ́tì kejì wa ẹlẹ́tì kejì wo lẹ́tí ẹ tó bá rí bẹ́ẹ̀ náà hàn pọ́n nàìjíríà ní ìjú náà wà nàìjíríà jẹ́ pé àwọn ẹlẹ́tì kẹta yín àbí àbí bẹ́ẹ̀ kọ́ àwọn oníṣẹ́ ìṣẹ́ náà ti ń jáde sí àwọn ẹlẹ́tì kẹló àwọn ẹlẹ́tì kẹrin ibi tẹ́ bá pín dé mọba bi kẹjẹ ni ẹ mọba bi kẹjẹ alẹ ń fi ọkàn yẹ afa kẹni ẹdúró ní tí màá sọ wá ní ìsìlámù ni afa àtúndì o ní kẹlọ ní gbogbo tó wá ń ṣe yẹn kọ sáwà ní wọn gbọ́n tó ń ṣe ni. Ah, <laughs> àwọn ìbámu ti máa parí ẹ ó tọ́ ni bí ìbámu sọ ní ẹbí tọ̀ ọlọ́ni ní ẹlẹ́sìn náà káfàrú àwọn kẹfẹ́rí mìíràn alìlì kìtáàbì nínú ọ̀tá fún tíra ẹ̀yẹ ti kójú àti tari sínú àti ikọ́ ni yóò wà ní mùsùlùkì náà àti gbogbo àwọn mùsùlùkì àti ẹ̀ àpọ̀ gbogbo tó bá wọ́n sọ ọkọ̀ wọn fi náà rí jahannama níbo náà lọ iná jahannama. kí ló ti wá náà wọ́n mẹ́ ẹtí mi kọ́ bẹ́ẹ̀ni kó wọ́n ní ẹ̀dá tó sáwàrà àtọ̀ tó wọ́n ní ta ló sọ ẹgbà tó lọ́wọ́ àtọ̀ sáwọ́ alálùjẹ́ náà náà wọ̀ nítorí pàṣẹ pílìsì àwọn èèyàn kan ẹtọ́ wọn náà kó ogun ẹ̀ náà ni pé kẹ́ ṣàlàyé ìsìláàmù yékéyéké fún yẹn pé eléyìí o kéèké yíṣu pé ajá gbogbo ẹ̀kọ́ Islam nìkan kódà kéèyàn sọ pé àwọn ẹlẹ́sìn míì àwọn ẹlẹ́sìn míì ó ti dájú pé ká ní àwọn ẹlẹ́sìn kelo kejì kò pé méjì ìmí ìyàdúgbò pé èèyàn tẹ̀ sínú Islam ni gbèlè pé yóò máa yọ́lẹ̀ ṣe tó bá dọ́dọ̀ àwọn eléyìí yóò ní ara wọn lòun tó bá dọ́dọ̀ àwọn eléyìí náà yóò ní kíni yóò ní ara wọn lòun náà ìwà mùnáfíkí nìyẹn tó bá àlọ́kẹ́ yẹn kó lọ á kúrò pátápátá ìsìláàmù nìkan hundred percent tó máa fún nǹkan míì ní half gbèlè tó fún ní one pé ninety nine and a half lòun fún ìsìláàmù òun wá pẹ́ tì míì ní half kó má fún ìsìláàmù nìkan ni kò gbọ́dọ̀ tí ẹ̀ sí lọ́kẹ̀ gbèlè pé yóò wá máa lọ ṣe nǹkan míì tó yàtọ̀ kò ká kíyèsí eléyìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lé máa rí iye iyèméjì wà nínú ìṣesí wọn. bákan nínú àwọn àrùn a sọ ó ní àrùn àìmọ̀kan yọ̀rọ̀ kò sí oògùn àìmọ̀kan ju kí ni lọ ká lọ wá o àárẹ̀ àìmọ̀kan sí ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àníbàbọ̀dọ̀ sọ́lá ó dẹ̀ jẹ́ pé yọ akó ní ká lọ wá ìmọ̀ o. Ona yani ni fún kíni gbogbo mùsùlùmí kálọ̀ wá yani ugo yẹn ní gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ìmọ̀tá níbi sọ́nbíọ́n ìmọ̀ ẹ̀sìn tó wà láwà lọlé kí kò pọ́síbù tó wà ládàá fún oníwà àti pọ́síbù àwọn oníṣẹ́ jáde ni wọ́n ń ṣe yìí <laughs> tó wọn náà wá ti ní gbólóhùn kan ṣiṣẹ́ lẹ̀ kọ́mọ lọ kọ́mọ nù ní ọlọ́run ní ọlọ́run torí pé táwa ń ṣe bá ń táwọn àbàjẹ́ yóò mọ̀ ju tí a mọ̀ tó ṣe lọ ẹni tí ò kọ́ sẹ́mọ́ sẹ́ ta ni ó mọ̀ ẹ ṣiṣẹ́ ẹ̀yìn rẹ̀ jáwo ọ̀rọ̀ ayé gan àlè àlè gbà á kẹ́lẹ́gẹ́gẹ́ sí ṣọ́ọ̀bù kan ẹgbẹ́ bá kan yíwá o àyíjọ lẹ́kọ́ tẹ tẹ́lọ̀ tó ló ti kọ́ lẹ́nu gbogbo aláàjìnà sí ìtọ́ àlè gbà lọ́rọ̀ ayé wà káṣe dáwà ó ní ládá púpọ̀ tó tọ̀ tó bá nǹkan ṣe wọ́n lọ kẹ́kọ̀ọ́ ẹ̀ ni tó gbogbo akọ́lá lè jẹ́ ẹ àfàgbàlọ tó jẹ́ mufasiru tó mọ̀ tafsir tó jẹ́ mudaris bil madaris tó mọ̀ kọ́ àwọn ẹ̀kọ́ tó mọ̀ kọ́ ẹlẹ́kọ̀ọ́ nílé kéwú ṣùgbọ́n ọ̀nà tá a fi máa ń kọ́ mọ̀ ọ̀nà kan nìyẹn bẹ́ẹ̀ ọ̀nà kan nìyẹn gbogbo akọ́lá lè fi yẹ ṣùgbọ́n káàtì kó táwọn àfa ẹ̀sìn ká máa gbá ìmọ̀ kan kúrò lọ́kàn wa gbogbo wa ni eléyìí ló rọrùn fún o aléráyè jọra wa lọ èyí tí ò yẹ ká gbà fún èèyàn tó jẹ́ mùsùlùmí gidi pé o lọ lé kéwú o yẹ ti lọ dánilẹ́kọ̀ọ́ irú ìta wáyìí gbogbo ẹni àráyè àráyè náà ni wàá fà ìmọ̀ ẹ̀kẹ́ sẹ̀sìn àìmọ̀kẹ́ bá padà gba gbogbo ẹ̀mí ẹ̀ kódà ká ní ẹlẹ́bẹ̀rẹ́ ló ń ké tọ́lọ́ mẹ́tì là ń ṣe ọlọ́run ẹgbẹ́ tó gbọ́ àìmọ̀ kẹlẹ́ lè dẹ́ ṣe tẹ́ mi ṣe tọ́lọ́ tẹ́ bá wá ní tọ́lọ́ ní ẹsẹ̀ fáni ẹ̀yìn dà tẹ́ bá fà ìmọ̀ kẹṣe òmí nìkan ló ń gbà ó. tó a gbọ́dọ̀ gbé àìmọ̀ kan kúrò nínú ẹ̀mí wa kálá àfẹ́ fi fáwọn ẹjọ́ kò tí fáwọn bá sọ̀rọ̀ ẹ̀sìn tó bá tẹ̀ lọ́ọ̀ ráyè ọ̀rọ̀ tó ráyè ìjọ kan ṣùgbọ́n tó ṣe ní láàánú jẹ́ mo ti sọ pé ààrẹ èdò yìí ní ayé ó fẹ̀ mẹ́nu mi lọ́kẹ́ ààrẹ yìí náà ló ń bá bọ̀ láti jẹ́ ìjọ ìjẹ́kùn lè tọ́ àti fìrúlẹ̀ yóò lè fẹ́ lómi torí pé ààrẹ yìí tó dùn mọ́ tó ń wáyẹ ó ń tó bá lọ kírun tí àsìkò ìkọ́ni kọ́sọ́mù ó dé bá ń ṣe kò lè fi ṣẹlẹ̀ yẹn ó rò pé ní ṣùgbọ́n àwọn Yorùbá fẹ́ kòwé yìí náà tó bá di bí ìjọsìn àná náà tó kó jẹun ọlọ́run kírun ọlọ́run burú ọlọ́run lòlò tó bá ń nígbà tí nìkan àtìpọ̀ níjọ ọlọ́run lójú àmọ́ san gbogbo ẹ̀ ṣèlú ìlẹ́ni kíra kìtò dọ́là ẹ fi ṣẹlẹ̀ lọ kírun tó bá débi tọ́lọ́run ẹ̀ nílò òwe mọ́. kíra tó ló bí ṣe lọ adùn tó bá lọ tó bá tún di irú ìjọ bí ẹ sí mi adùn mi ó tún gbàmọ́ lọ bí adùn eré à ń bọ́ọ̀lù káàkiri kódà ẹlòmíì tó yẹ pé ní tiẹ̀ tó wọ́ọ̀sì bí a lọ kílọ̀bù gbogbo sẹ́yìn ló ráyé ọ̀rọ̀ ẹ̀sìn yìí tó bá bí ẹgbẹ́ mùsùlùmí lè rí pé ìsìn Islam rẹ̀ máa wọ́ gan tẹ́ bá bí ẹlòmíì èdè yẹn lẹ́bi nítorí láti ìbọ̀rọ̀ ìníyà tí wí bàtìbàtì ah, ọ́ sì ń kírun ẹgbẹ́ àkẹ́kọ̀ọ́ àti Yorùbá mọ́ òun lọ lé kéwù kò ṣe kò ṣe tíìdì fún ilé ìtura tó ìbọ̀rọ̀ ìníyà táà fi ń kírun tó wàá mọ́ kírun kámọ̀dé kí kámọ̀dé kí lẹ́bù tí wàá lọlẹ̀ tó lé eléyìí o káàbà tẹ̀rí ilé ẹ̀kọ́ lọ kámọ̀ lọ wá sí inú ọ̀nà tá a fi ń kẹ́kọ̀ọ́ nìyẹn àwọn sálàfúláyà ànábì yẹn kà fún gan kódà àwọn ọmọ rògbòmọ̀ kàtọ́ ó padà bá débi pé ànábì níwà tó kò níwà tó títí ànábì ó lóun àti níbọ̀ wọn máa ń pín síra wọn níbọ̀ mi mi lọ lu sẹ́lẹ̀ ìwọ lọ́dún kó tilẹ̀ nítorí bá mú bọ̀ á kí ni má sọ fún mi tó bá dọ̀la ìmí ló lọ ó wà ní àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti dúró tẹ̀sí wọn ni ẹ́ láti pé ní kò sí bọ́ọ̀sì ní tẹ̀sí tó dàbí àwọn sàhábà ní gbogbo àná ìbí dìde ń jọ sí tó yàn kán bú àwọn ẹ̀kẹ́ náà wàhálà yìí ti pọ̀ bí bàbá yín wá ni kájọ bàbá wa ni a lè faramọ́ díẹ̀ ìyẹn náà ó dùn wa òṣùgbọ́n kò ní dùn wa tó sàhábà ìbáde fáwọn ń tèmi ẹlẹ́bà àti ń sọ̀rọ̀ ẹ̀sìn lẹ́ni ní gbogbo sánẹ́bí ṣe tí àwọn orí ni là ń kó tiwọn yìí kẹ́sì fánẹ́bí pé wọ́n jókòó gbà mí pé mo fẹ́ kọ́ ilé tí o ọ̀tẹ̀lẹ́ náà lọ àlẹ́bí ṣe báyìí wọ́n tẹ̀ máa kọ́ nǹkan yẹn máa dé mọ́wọ́ wọ́n sọ fún àtọ́wà lẹ́yìn wọn lórí bá dórí báwọn sọ lẹ́yìn ẹ̀rẹ́ lómi tó yẹ pé nínú sọ̀hábà tèmi kí ló ń pe àsìkò wọn ní àtúrùjà ìléyà àsìkò àìmọ̀ kan tèmi kò sẹ́ẹ̀dì ni ìgbà tẹ́sí dé kí á ní situation wọn change pátápátá àìmọ̀ kan débi pé àrùn yóò ti bu ọmọ mẹ́rẹ̀ láàyè báwọn wà tó burú ah, léyìí ò bá làákàyè mu wọ́n tó ń gbà sáyà náà ti dọ́dọ̀ wọn tí wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ewu wọn ti purify ẹ̀mí wọn bí ẹ̀pẹ̀ náà a kò dájú nínú àwùjọ. so ìmọ̀ àmọ́ tán yẹn sọ́nà àmọ́ jẹ́ yẹn ga nǹkan mi wọ́n mú lé kókókókó tí ó lè lẹ́ni rẹ tó bá gbọ́ yé ní ẹ̀sìn ọ̀nà ah, ah, àti kò tiẹ̀ sí kí ni kò lè tó bá wọn. mo ti wá àtúntò àwọn kan mọ́tò àti kan láàárọ̀ àwọn sọ̀rọ̀ pa àwẹ̀ àìmọye àìmọ̀kan tó fi lé obìnrin mi sáfẹ́tì àbí yóò náà níyàn nífàsì tán yìí rẹ́kọ̀ ó ní òtí ìyá nífàsì tán yìí tó tún fi kí ni kún àníyàn jánábà wọ́n tún fi àníyàn áìdọ̀ àníyàn sáfù wítìrí gbogbo wa dẹrù àìmọ̀kẹ́nu yóò àìmọ̀kẹ́ tí wọ́n lọ́kẹ́ tí ó lọ́kẹ́ àìsí yìí tòró sí tó bá rẹ̀ tó bá gbé àìmọ̀kẹ́ yìí tó wá sàlàyé tó wá lọ́dún ní mímọ̀ ká kò lé tó báyìí lé báyìí báyìí báyìí báyìí nǹkan mi tó sì mú ní ọwọ́ kékeré pa eléyìí jù bẹ́ẹ̀ lọ́nú ẹ̀sìn o bẹ́ẹ̀ mi ti gbé lẹ́ni ẹ̀sìn ní wàá tọ́sọ́nà nínú ọ̀nà tá a ti lè fi wá ìmọ̀ ni ká mọ béèrè béèrè náà àfa àwọn sọ̀hábà ẹ̀ máa rí ẹ̀sẹ̀ àlúnáká ń bá bèèrè lọ́wọ́ ànẹ́bì ẹ̀sẹ̀ túnáká ń bá ṣe fátúwà kan lọ́wọ́ rẹ̀ àwọn sọ̀hábà ẹ̀ bá ànẹ́bì lọ́rùn lẹ̀. títọ́ mi gbá ìmọ̀ kan kúrò lórí ẹ̀mí wa nìyẹn ẹlòmí ó rẹ́dì láti máa gbèsè ayé rẹ̀ pẹ̀lú àìmọ̀ kan yẹn ó lé ní ojú ń tì mí ni mo kọ́ ọmọ tí mi falapalapalapa tó ṣe béèrè ẹjẹ́ agbìyànjú ká lé àìmọ̀kan kò nínú ẹ̀mí wa pàpé ká ìmọ̀ tó ṣe pàtàkì ni o ìmọ̀ tá à ń sọ náà nínú rẹ̀ tátúlé fi lé àìmọ̀kan kò tá fi wá ìmọ̀ gẹ́gẹ́ bí mo pé ká béèrè béèrè ààrẹ náà ni pé wáàsí ká máa gbọ́ lágbọ́ tó gbọ́ wáàsí tọmọ kó ṣe láǹfààní máa gbọ́ ọlọ́run ṣe ayé social media aláwáyé wàá náà gúrùpù tó dáa báwọn afá súnà wọ́n ṣe wá sí mbẹ́ wàá máa gbọ́ ọkàn tẹ́lẹ̀ wàá máa mọ́ tọ́ mọ̀ tẹ́lẹ̀ wàá máa di ẹni tó mọ̀ ó lọ́lé kéwù ó lọ́lé kéwù wàá gbàgbọ́ yé ẹ̀sìn ẹ tẹ́bárẹ́ tó jòkó táwọn afẹ́ ti ń gbá kódà kó mọ̀ lọ́lé kéwù lémẹ́lẹ́ kánú tíra o ṣùgbọ́n tó bá bá àwọn àbọ̀ oníyẹ̀wò ẹ̀ràn pàdé tó kò ní gbà torí pé tó ti gbọ́yé yàtọ̀ sí tẹ́sí kí ni kí wọ́n sọ fún un tí o bá ní méje kan pé ajá lọ́bọ̀ fún ẹ jẹ́mọ́ wọn pe ajá ní nẹ̀kí fún yẹn nígbà tí o bá dé kí ni tó bá mọ̀ kankan àtajá àtọ̀bọ̀ kò dá kankan mọ̀ tẹ́lẹ̀ ẹ̀yìn àwọn tí wọ́n dé kankan fi ń dá àwùjọ láàmú láàrín àfa nígbà tí yẹn dé pé obìnrin kódà ẹni tí mọ̀ rẹ̀ pọ̀ tó bá yẹ pé ó nímọ̀ díẹ̀ nǹkan à láti bá sọ̀rọ̀ àbá wa àti ìyá wa dẹ́ ti wà láwọn pé ẹni tí bá ti ń ṣe nǹkan oṣù kò ní ṣégin ni kò ní gbàwẹ̀ àfa àtọ́ ní ká máa gbàwẹ̀ láì mọ̀ ẹni pé bẹ́ẹ̀ àwọn èèyàn tẹ̀lé pẹ̀lú ká ìmọ̀ kẹ́nẹ́ ni tó ká gbìyànjú ká kọ́ pa ọ̀rọ̀ ẹ̀sìn wa ìmọ̀ tá sọ ní ìmọ̀ kí lọ́lọ́run wí kí lànà gbogbo ọmọ tẹ́yìn bá ń kọ́ kí ìbá ṣe pé ọ̀rọ̀ ọlọ́dẹ máa fi tírìtì ẹ̀ fún wa kí lọ́lọ́run wí fẹ́ ẹ́ ìmọ̀ tẹ́yìn kan dààmú ara ẹni. ìlàlẹ́ àdé ìfáwà olùmọ̀ni fíkì fi di ni àtúntì máa dì àti máa gbọ́ yẹ̀sì kí lọ́lọ́run wí kí lànà mi sọ lórí ìlànà àwọn ẹni ìṣíwájú ìyẹn nìmọ̀ tó bá ti yàtọ̀ sí mùsùlùmí látó ní ẹ̀ ń dààmú ara ẹni ni ẹ̀rì ìmọ̀ tó sàǹfààní báyìí ní ká lọ kọ́ ilal hadith wa ulum al-fiqh fi dini ó wá parí ẹ̀rí kejì pé ìmọ̀ ẹ̀sìn ní kọ́lá mọ̀ kọ́lá mọ̀ fi hadathana ìmọ̀ tó wà ní pé lágbájá sọ lágbájá sọ lágbájá sọ lágbájá sọ tí ó mọ̀ ní ṣéènì lọ bẹ́ẹ̀ kí tó fi parí gbọ́dọ̀ ta ni ọ̀dọ̀ ànábì wàmọ́ sí wàzáká wàtíwá sí ṣàyàfíì ni tó bá ti yàtọ̀ sí yẹn ìròyìn ìṣètọ́ mi so ká gbé àìmọ̀ kan kúrò lórí ẹ̀mí wa pẹ̀lú pé a lọ kọ́ ìmọ̀ ìmọ̀ yìí náà ní òbí subhat àwọn ìrújú táyẹ̀ bá fẹ́ gbé wá tó ti wà lórí ọ̀kan wa tẹ́lẹ̀ láti gbé kúrò ìmọ̀ láti gbé ìrújú kúrò nínú ọkàn wa gbogbo tó ń rú wa ní ojú bákan náà ìtótọ́ tọ́lọ́ nífẹ̀ẹ́ sí láàfin mọ́ ní tí ò tọ́ láàfin jìnnà sí i pẹ̀lú wọ̀nyí láti jábídé àlógún àdádálẹ̀ àdádálẹ̀ tí ò bá mu tí ò sínú ẹ̀sìn àdádálẹ̀ la ń sọ pé ìtọ́ dá sínú ẹ̀sìn kí èsà rẹ̀ torí ẹ̀sìn ti pé tí àyùmọ̀ ká bá wà lórí ẹ̀mí yẹn gbogbo tó bá ti ń pè lẹ́sìn fún náà ni gbà ìgbọ́n tí wọ́n bá ja ìmọ̀ kan yìí lógún pẹ̀lú ìmọ̀ kò ní ṣe àdádálẹ̀ torí kó ti ní òṣùwọ̀n tó fi mọ wọn ẹ̀sìn ẹ̀ yóò lè sáfún tí ọlọ́run bá sàánà wa tààlà tí tí ò fẹ́ bákan náà nínú ọ̀nà tá fi ja ẹ̀mí wa ní ogun tá fi tírìtẹ̀ kó bí àárẹ̀ tí bá ń ṣe òun náà ni ká ní sọ́gùrù sùúrù fẹ́rí mọ́rọ́dù ṣáwà sáàdù tí mo sọ lẹ́ẹ̀kan yìí tá fi kojú òun ní sùúrù ẹ̀dí ò bá ní sùúrù sáré àárẹ̀ fẹ́ jayéjayé afẹ́ rádùnrádùn tí ò bá bá ọmọ lórí ibi tọ́lọ́ ń fẹ́ yóò mọ̀ sí haram ẹni tí ò bá ti ní sùúrù bí mọ́tò tí ò ní bírèkì ni kò síbi tí ò lè rí ni tí ò lè rọ́lù. àwọn nǹkan adùn ọlọ́run ní kámọ́rì láyé tọ́rọ́ náà ló sọ máa pé tòyé náà lè ná sí ó bu ṣàwá sí mi nà nìfà ọlọ́run ní àwàlà àtẹ́rẹ́ sọ fún yín ìnífẹ̀ẹ́ obìnrin tọ́wọ́n ní àbálágbájá nífẹ̀ẹ́ èébú kọ̀ torí kọ́ lọ́nà ṣe lẹ́tọ̀ fún wa but ó jẹ́ pé obìnrin tó nífẹ̀ẹ́ rẹ̀ yẹ bóyá mọ̀mọ́ rẹ̀ àbáǹtí rẹ̀ àbọ́mọ rẹ̀ obìnrin àbí kíni àbí ìyàwó rẹ̀ àbábòrò rẹ̀ àbẹ́gbọ̀n rẹ̀ òní tó burú bẹ́ẹ̀. ṣùgbọ́n táyì bá ní ìyẹn nífẹ̀ẹ́ obìnrin láwùjọ tiwa àánà ti máa ń tagbà lérò bí kó ti máa ṣe kíni kó ti máa kàgbèrè. sọ́lù ni anánímọ́ nífẹ̀ẹ́ nǹkan fún ṣàwátì mi nàní sáà wàlìbáníìn ká nífẹ̀ẹ́ ọmọ wa nínú nǹkan adùnní wàlìkọ̀nà fèrè lè mọ̀ kọ̀ǹtọ́rà ti mi nà záàbí wàlìfídọ̀ àti owó tó pọ̀ ọlọ́run àti ní ẹ̀fọ́ fún yẹn wàlì àní àán wàlìkẹ́yìn lè mọ̀ sàwọ́mọ̀ àbọ́kọ̀ bàbá ní ẹ̀sìn lásìkò gbà mọ́tò ní lásìkò tiwa yìí mọ́tò tó lè sáré tó dá ọlọ́run àbífẹ́ rẹ̀ sí ẹ̀mí ọmọ nìyẹn wàlẹ̀ àníhàn àbá àwọn tó yẹ pé ní ẹran ni wọ́n ń sìn bí àwọn fúlàní yẹn tí mo lé ọ̀kan bá kú a nígbà pé gbogbo ilé ayé ti tán ni wọ́n la fi fẹ́ rẹ̀ sọ́mi èèyàn bẹ́ẹ̀ wàlẹ̀ àrísí àbí nǹkan ẹ̀gbìn ẹni tó jágbẹ̀ tó mọ jáde lọ láàárọ̀ lálẹ́ nítorí nǹkan yìí ọlọ́run ní fáálíkà àwọn àlẹ́ àmì wàlẹ̀ àrísí fáálíkà wàlẹ̀ àyà ti dúnìyà eléyìí ẹ̀sọ́ ilé ayé ni wọ́lá ìdáhùn òṣèlú ní mahad ṣùgbọ́n ìpadà sí dáadáa ọ̀dọ̀ ọlọ́run ló wà ìtọ́lọ̀ ti parí àyà yìí àmì kan ni òpé ẹ bá ti ẹ̀ nífẹ̀ẹ́ eléyìí ẹ mọ́jọ kọ di yín síbi tọ̀ọ̀nù tẹ́fẹ́ kí ni tẹ́ padà sí yẹn ṣé báwọn sọ̀rọ̀ yòdò yìí di ẹlẹ́mìnì pé sáwa ní lówó ni sáwa ní kọ́lé ni sáwa ní bímọ ni ẹ̀sìn oníkámọ́ ẹ̀mí ṣùgbọ́n tó bá ti jòkó lórí ẹ̀mí rẹ̀ yóò padà àfẹ́ẹ̀tì ọ̀run rẹ̀ tó bá ti jòkó jù náà àwa ń ṣe ilé ayé yìí ẹ̀mí àyẹn ti wá ní ààrẹ látara pé adùn yẹn níta ń lé gbogbo ọ̀nà ìwọ náà ti ń bá wọn sáyé bóòlù ọ̀sẹ̀ ní bá wọn lọ jẹ́wọ́n kí ni ẹni dì í mẹ́yẹ òun náà ni àfọ́bùrù ọ́ní sùúrù lágbèjú èsì lórí fáwọn ẹ̀ ní ìrì náà ni.

nígbà mo dé ààyè ti ń ṣiṣẹ́ mo gbogbo àwọn èèyàn ta tó tún ń ta ẹ̀ta ọ̀gá ẹni ìjọga tó báyìí ó wá padà sọ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn pé ọ̀rọ̀ tó wù ú gbogbo tó ti ní òṣèlú náà sì mọ dédé tẹ́ni ẹni tó tọ́ kílẹ̀ mọ̀ tí yìí ṣe sùúrù à ó ah, báyìí but ọlá ayú pé kò tí ì dàárẹ̀ sọ́kàn tẹ̀ ìwó rárá tẹ̀ control ọ wà ní sùúrù nígbà fi lè já ẹni wa lógún bí ọ̀rọ̀ adùn nìyẹn o ìyẹn pé tí yóò dòyin di tó bá ti mú ẹ̀mí tí òfin ni wọ́n ṣe tí ò da bákan náà adùn eré gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ ṣeré eré tí ò da eré haram ìwò ní bá wọn ṣe àbí ìtò tọ́ náà ẹlẹ́mọ̀tì nǹkan tó tọ́ngbà rẹ̀ wọ́yẹ̀ ń tẹ́fà ájì ìgbádùn bá tẹ́fà jáde ń bára sọ̀rọ̀ yẹn ó ti wọ̀nyí lára bá pèrú ẹni tí ẹ̀mí rẹ̀ bá ti mọ̀ sáré ipa ọ̀rọ̀ adùn báyìí òun ni ó dìde àwọn ìwọ́n ah, ti sùúrù ni pé ìgbádùn táà ń rí lára táà ń ṣe kò tó ń kí ìrìn ibi tọ́lọ́wọ́ kódà bí ìtì ìrí lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ náà ládùn abẹ́ kódà kéèyàn lówó ìtọ́lẹ́bí máa móbìnrin ó wà fún ní dúkìá nípò owó ṣe sùúrù ní pé ọlọ́run ṣe kíni ọlọ́run fẹ́lẹ̀ jẹ́wọ́n téèyàn bá ti ní sùúrù kò lè rí ẹ̀mí rẹ̀ tírìtì bí ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ ìsápádùn báyìí tẹ́mi ẹ̀ bá ti tó bá ti ń sáré pẹ̀lú ẹ̀ tó ó dọ́wọ́ agbó láti mú ẹ̀mí wa táàmù ní líle tájà lógun ṣé pé n tó máa ń fẹ́ kọ́lá máa bá fẹ́ tó pé ẹ̀mí ò máa fẹ́ ntọ́lọ́hùn fẹ́ nígbà míì kódé olè ṣètò ìlú gbàgbé wọlé tó ní tìbí túbá ẹnu mi wọ́n wọ́n lọ́rùn arab ó ní tán bá rí tán àwọn ọmọ ṣe kíni àwọn ọmọ túbá ẹ̀mí ẹ̀ ti ń sáré lótórí adùn tí ń wáyé ni etí ẹ̀ máa di ńgbà yẹn ojú ẹ̀ sì máa fọ́ ibi tí ń lọ ẹnìkan nígbà mọ̀ lọ. tẹ́nìyàn bá mọ́ kúrò bí nǹkan yìí kò sí àwọn yòdò yìí tó fẹ́ tì ẹ wà nílùú Yusuf alayhi salam ọ̀gá rẹ̀ gẹ́gẹ́ ló pè ẹni tó lówó tó yẹ kó tó bá bẹ àṣẹ tí ó fẹ́ kó fi gẹ yóò tún bú lówó ni tí ó sì fi ẹni tó kọjú wọn gbogbo ńgbà tára bèrè pé kí ló dé ó sàtẹ́yìn náà ni ìlànà ìbáwọ̀ sọ́lá ń sọ nípa àwọn èèyàn tó lóun fi bògì bò lọ́jọ́ gbèdé àlìsíámọ̀ lọ́jọ́ tí ní sí bògì anábì ni rọ́jù ló ń èèyàn kan bí a ti mọ̀ra àtún tóbìnrin kápè záàtú máa ń ṣe bí wà máa lè obìnrin wa ti yàn látọ́ láwùjọ záàtú máa ń ṣe bí ẹni tó nípò ní èèyàn ńlá ni wà mọ́ ní ó tún wá lówó wá nípa bó ti bàjẹ́ àkọọ́lá ní àkọ́ọ̀fọ̀lá tẹ̀yìn wá wo adùn ìṣẹ́jú márùn-ún tó rí síṣẹ́jú mẹ́wàá kò wo nǹkan yẹn ó ṣe sùúrù ó ní à ah, ìní àkọ́ọ̀fọ̀lá èmi ń páyà ọlọ́run nínú tábí jaadùn lógun ni ẹ ó bá ọkàn wa wàlìkáṣíà ìpáyà ọlọ́run ìṣe sùúrù àti ìpáyà ọlọ́run pípáyà ọlọ́run bá ti kéré ṣètọ́nù wà á rí ọkàn yẹn gbà onímọ̀ kọ̀ǹtúrò ẹ̀ ẹni tí mo ti ní kílẹ̀ mọ̀ tó ṣe tó tí wọ́n ti ń gbọ́ da yóò da ìtì ṣe náà ni pé ìfẹ́ adùn adùn ó ti gba gbogbo eléyìí inú tó ni agbọ́dọ̀ lọ́rọ̀ bá ti ń jayé wa láàbù kọ̀ǹtúrò ẹ̀mí wa níbi adùn yòdò yìí di tó lè máa ṣẹlẹ̀ sí tọba wa ń bì kan tọba ti sùúrù tọ páyà ọlọ́run ọ̀ní ọ̀ní ṣe mọ̀gòmọ́gó kó jalè kó yíwèé ìwé oníṣẹ́ ọwọ́ ẹ̀rí o ní ṣiṣẹ́ bí o ṣe tọ́ bí o ṣe yẹ ìwọ olóṣòwò ètò jẹ́ fẹ́ẹ̀kì ò ní ìpínlẹ̀ oríjìnà fáwọn èèyàn nítorí adùn bàbá lówó ò nítorí ẹ̀ṣẹ́ o ti rẹ́mi ẹ̀ kọ̀ǹtíró nìyẹn ìwọ́n tàbá ti fi fọ́bùrù táà ní sùúrù wàlìkáṣí àtàpáyọ̀ ọlọ́run ẹ̀mí wa àárẹ̀ yòdòyìndín afẹ́dà yóò mọ̀ níbẹ̀ tó bá padà gbalẹ̀ tán yóò ju bẹ́ẹ̀ yẹn gan ṣe rò lọ torí pé bí ó ti máa kọ̀ǹtíró ẹ̀ ìyẹn pé bí nǹkan adùn yóò ti máa kọ̀ǹtíró ẹ̀mí rẹ̀ yóò jagbara tiẹ̀ náà lọ lákọ̀ọ́kọ́ ni wọn kọ́ àwọn òtúbà àwọn òtúbà àwọn òtúbà tó bá padà yàtọ̀ dídẹ̀ nídìí tí tó bá rò mọ́ tó ká bẹ̀rù ọlọ́run. bákan náà ìfọ́núfọ́ra ta nínú ààrẹ tí mo ń ṣe yẹn ni kíláàsì tírìtì òun náà ní zikirullahi azawajalli zikirullahi azawajalli ìmọ̀ràn ti ọlọ́run ìmọ̀ràn ti ọlọ́run àbí wọn tírìtì kéèyàn ti nígbàgbéra o ẹgbẹ́ tá a bá gbàgbé yẹn kí lánàá mọ̀ sọ fún mi àbáláwé ẹ̀dá kan ẹran mi létí kéré kan tó bá dọ̀la mi létí gbàgbé. ìmọ̀ràn tí ọlọ́run náà níbi gbàgbéra lọ́kàn ó fi balẹ̀ ọlọ́ni àlá bìzíkìrì láàyè tẹ̀tùmọ̀ ìnù ìkòló ìrántí ọlọ́run ní mọ́jọ́ kọ̀ọ̀kan balẹ̀ o ọkàn rẹ̀ máa balẹ̀ tó bá rántí ọlọ́run ìrántí ọlọ́run oríṣiríṣi ni o fẹ́rí ọkàn yẹn gẹ́gẹ́ lọ́kọ̀ ti ìrántí ọlọ́run àzíkírù lìkọ́ níbí ìrántí tọkàn òun lọ́kọ̀ ti pàtàkì ọmọ ọmọkàn ìrántí ọlọ́run bákan náà àzíkírù lìsáání ọmọ fẹ́mi ìrántí ọlọ́run fún àbẹ́yẹ pé ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn tó bá ti di barista ni ó gbé ti àkárì kí ní jẹ́ àkárì kò tí ẹ gbọ́ rí ara ìmọ̀ ìkẹta sọ lẹ́yìn kàrú ládùúgbà kẹta níbi ní àmọ́ ìṣe láàárọ̀ kò gbọ́ rí kò sì mọ́ ẹ̀rí ó bá gbọ́ yìí tán yóò gbọ́ mi ló bá gbọ́ yìí tán yóò tún ṣe nǹkan ní tó takò tẹ̀sí tí ó mọ mú jìnnà sí ìrántí ọlọ́ bẹ́ẹ̀ ni pẹ̀lú ìrántí ọlọ́ lọ́kàn ó fi balẹ̀ àmọ́ ìrántí ẹnu ọkàn wa àmọ́ ìrántí ẹnu ẹnu wa àwọn ìrántí ọlọ́run kan wà á túlẹ̀ gbogbo gbà lọ lè ṣe tí ẹ̀wọ̀n ti la ilaha illallah ń fi gbogbo àló lè ṣe subhanallah ń kọ́ gbogbo àló lè ṣe. anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní gbólóhùn kan wà gbólóhùn méjì kan wà ó fúyẹ́ lẹ́nu ó wú olóṣùwọ̀n ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ kí ni gbólóhùn náà subhanallah wa bihamdi subhanallah al-azim kí ni ẹ̀jẹ̀ rẹ̀ ká ànábì ni ìmọ̀ wí kẹjẹ mọ̀ rẹ̀ tiẹ̀ wọ́n ń sàkómọ́ ọlọ́run ọkẹ́ máa mọ́ lọ́bí tọ́lọ́run náà ni la hawla wala quwwata illa billah alhamdulillah ọ̀dúpẹ́ fọ́lọ́ gbogbo gbà àwọn ìrántí kan sí wà gbogbo àsìkò àbí nǹkan tó bá ṣẹlẹ̀ lásìkò kan ìrántí ọlọ́kọ̀ọ̀kan wà fún ìgbà tó fẹ́ jẹun ìgbà tó ń jáde fóònù lé ìgbà tó ń wọ́ọ́ tọ́lẹ́tì ìgbà tó jáde kó mbẹ̀ ìgbà tó wọ mọ́sálásí ìgbà tó jáde kó mbẹ̀ ìgbà tó jẹun ìgbà tó jẹun tán ìgbà tó wá sọ kó dòbí de pé èèyàn fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ fẹ́ pé ẹ̀mí tó bá ti níyẹn kò gbàgbé kò fọ́nú fọ́ra nígbà ń retí ọlọ́run gbogbo gbà ọ̀pọ̀lọpọ̀ alẹ́ iná bá sọ ààyè mẹ́wàá fún wa pé sọ nǹkan sáàsọ láyè mẹ́wàá bóyá lẹ́nu lórí méjì dáhùn ẹ̀yin orí tẹ́ bí gbogbo ọmọ inú rẹ̀ tán ibi tí gáfúlà ìgbàdé ó fọ́nú fọ́ra kí làwọn orí tẹ́ fẹ́ fún ìyàwó wà láì kò mọ́ kò mọ́ bá ń jáde lọ àbí tó bá tẹ lọ́ọ̀tì ń jáde kí làwọn ń sọ ti náà ni tó bá tó wá wọlé padà ń àbọ̀ kí lèèyàn máa wí mẹ́ ó ti tó bá fẹ́ fọ́nú fọ́ra irú ẹni là kọ́kọ́ ẹni agbọ́dọ̀ mọ ìrántí ọlọ́run ìrántí ọlọ́run kó wá jẹ́ láti ọkàn wá kó dé kí ni kó dẹnu pàtó àwọn náà tó ròyìn náà pé wàzákìrì náà lọ àkẹ́sírọ́ wàzákìrọ́ àwọn olùrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ìrántí sáà ní wá kó gbogbo ó yẹ kí ó di àṣà wa bákan náà di àṣà àwọn ọmọ wa káàbí kọ́ wọn láti kékeré bẹ́yẹn bá sín kí là á wí bẹ́yẹn bá yẹ́ ò nígbà míì a lè wí nǹkan gbogbo nǹkan yìí ló ní ẹ̀kọ́ ó sì náwọn rẹ̀ sí láàmú ń ṣe ń bẹ̀ téèyàn bá jí kí ni ó yẹ kó kọ́kọ́ wí tó bá fẹ́ sùn kí ni ó wí àwọn tó ní àsìkò kọ̀ọ̀kan ní ẹ̀kọ́ tẹ alásìkò wo gbà lọ́lé máa ṣe wọ́n. ọ̀pọ̀lọpọ̀ wa lé ní àìṣerú nǹkan báyìí bá ti ń jìnà ìtọ́nà bẹ́ẹ̀ náà ni àwọn àwùjọ ń bàjẹ́ sí torí ẹ̀ta bá fẹ́ kọ́kàn wa kó wà ń bi tọ́nà ká mọ rántí rẹ̀ lóòrèkóòrè bá ti wá rántí ẹ̀ lẹ́nu ká mọ rántí ẹ̀ nínú ẹ̀mí wa àwọn ìtọ́ láwọn dá agbo rántí ọlọ́lẹ́ ní bíi zikiru ẹni àwọn sáà zikiri àbí wọ́n bá kó bẹ̀m̀bẹ́ àti lù wọ́n náà ń sáà zikiri ẹ̀dá kò sí ìrántí ọlọ́mọ ìṣe tí wọ́n yàtọ̀ sáwọn oníjùjú àtàlápàlà tó ní fújì ìyí nǹkan la ń sọ àbí kálá fẹ́ràn tí ọlọ́run kálá fẹ́ láti ká máa lè jó ìyí nǹkan la ń sọ ọlọ́run ní pàtó rọ́bákà fi nẹ́fìkà rántí ọlọ́run fúnra rẹ̀ tàdọ́rù án wàkíyí pàtàkì rántí ẹ̀ lẹ́ni tí ń jí rẹ̀ bẹ̀ sọ́lọ́run sẹ́ni tí ń jó tó ń gbòsókè ó lè ń jí rẹ̀ bẹ̀ nìyẹn àbátó ń sagídí ẹlòmíràn ló fapá jánu bí ìṣesí ẹ̀kọ́ ni yó aláwọn ọdún àti kiri ìrìn ẹ̀kọ́ ọlọ́run kọ́ nìyí o fàdọ́rù àǹdẹ́ ní tí ń jíire bẹ̀ wà kí fàtàn ní jẹlẹjẹlẹ wà dúnà járe ìmìnà kó ní bìlùgùdùwì wà àtọ́ọ̀l ọlọ́run ní kèéfì ká mọ ẹtí gbèsè ẹ̀yà àtàkọ́ọ̀lẹ̀ ká máa bẹ́ẹ̀ kọ́ ìkálukú ṣe tiẹ̀ ní bìlùgùdùwì wà àtọ́ọ̀l láàárọ̀ nírọ̀lẹ́ fàlátàkùn mílẹ̀ gọ́ọ̀fì lì ní mọ́ wà ti fọ́nú fọ́ tọ́kàn ti gbàgbé pàtọ́lọ́mù ìyẹn tó dọ̀bá ti ṣe ń tààtọ̀ yìí ọkọ̀ sínú àwọn tí ọkàn wọn ti gbàgbé tọ́lọ́ tó káà náà gbìyànjú kájẹni tí yóò mọ̀ ṣe àkàrù kọ́kàn á mọ̀bà jìnà sí tọ́lọ́ káàdì máa ronú sí ń tàn wí ká máa fi hùwà ká máa fi ṣiṣẹ́ bákan náà nínú ẹni ká máa lọ gbọ́ wá sí ọkàn tó bá ti fẹ́ kú tó bá ti ń gbàgbé tọ́lọ́ wá sí láti jí o jẹ̀mọ́

káwọn fara balẹ̀ tó báyìí so ara bí wáàsí tẹ́ máa ń tó tẹ́ máa ń pe ẹ̀mí padà síbi tọ́nà lẹ́rí o kódà yẹn láwọn àwọn ọmọ nílé ń gbà mí sọ̀kọ́ eléyìí ọmọ kí ní kan ládùúgbò ládùúgbò kí tàbí lọ sí wáàsí ẹ̀nà ti gbé sí àwọn ẹjọ́ kókò àbálẹ̀ sí wáàsí ẹ̀nà máa ti farabalẹ̀ ládùúgbò kí lẹ́wọ̀n tó fà ìmọ̀ gbọ́rọ̀ náà ni máa padà lásìkò yẹn ó lè padà padà síbi títí mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí yẹn dọ́rọ̀ lọ́hùn ẹ̀mí padà tí wọ́n fún wa ní hadithi kan bẹ́ẹ̀ kọ́ àmì fẹ́ẹ́ Bukari, hadithi hansola hansola yìí ìkan náà sàábà nínú yìí hansola tó múnà amir alátàlá òun ni wọ́n máa ń pè ní ní ni pé ó báyàwó rẹ̀ tànàbí ló gun ya ẹni èmi ló gun pé bó lè lọ tó dìde náà ló gba ogun yẹn lọ pé yánà báyìí ṣe wà láyé tẹ́lẹ̀ pa wọn náà màláìkà náà máa wẹ̀ ẹ̀ ń pè ń lónìí màláìkà olúwa hadith kan wa àbúkánù òun ní nǹkan yẹn ṣẹlẹ̀ sí áńsọ́là ń jọ kan ó wọra rẹ̀ títí ó wọra rẹ̀. o ke jáde náà náà pápọ̀ hanzolatu èmi hanzolatu di mùnàfíkì o ó gẹ́gẹ́ lójú ọjà rẹ̀ o inú òṣèṣì tó yẹ ká tún fi tírìtì ẹ̀mí wa nìyẹn bíkọ́sì ọmọ ohun tí ń ṣe é lára lọ́rọ̀ tara pé á ah, sí bọ́dì mi ṣe wá ń jọba nǹkan tí ṣe ní wọ ẹ̀mí ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan jòkó kọ̀ọ̀kan máa wo kí ló ń ṣe ẹ̀mí ẹ̀. hanzola ni hanzola èmi hanzola ti di méjì kò fẹ́ bá mọ́ lórí ti ẹnìkan ọ̀dọ̀ ta ni mo lè lọ bá gbọ́ ọ̀dọ̀ Abubakar lọ tàbí àgbà nígbà tó dọ́dọ̀ Abubakar Abubakar ansola kí ló dé ní náà papọ̀ ansola èmi ansola ti di munafiki ẹ awúlù mi la munafiki báwo kí ló dé ansola bá kẹjọ ó bá rò fún báyìí báyìí báyìí báyìí báyìí tó ṣẹlẹ̀ ah Abubakar náà dákẹ́ lọ́ọ́ kò sí kí ṣe kò sẹ́yẹ̀ ẹjá lọ́dọ̀ ọ̀gá gbogbo wa anẹ́bí ánsọ́là bá mú àbúbákìrì bá mú ánsọ́là lọ́dọ̀ anẹ́bí lábùlà bá tún dọ́dọ̀ anẹ́bí ọba tó kẹ́ náà pakọ̀ ànsọ́là tù èmi ánsọ́là ti di mùnẹ́fìkì ah àwọn olùmìnira ẹ̀fọ́n tẹ́ bọ́ ní àyíkò lóní mùnẹ́fìkì ni wá ń jẹ́ bá ṣe bìnrin náà lẹ́bìnú ilé òjíṣẹ́ ọlọ́run tá a bá wà wájú rẹ̀ tá ń gbọ́ wá sí bá fi pọ̀ tó àátẹríba bí ìgbà pé tẹ́yẹ bá fò léwa tó bá bà léwa lórí kò ní lé ni kò ní fò à ń lárúbá mọ fi kíni ẹ ṣàpèjúwe kéèyàn tẹríba tí ìtumọ̀ bẹ́ẹ̀ bá bà léyàn lórí kò ní fò ẹ pé wàá paraba nígbà pé ẹyẹ tó wò pé orí igi ni òun wà rẹ̀ pé di onímì ẹ̀sọ́ ni gbogbo ọmọ gbówà sí ká lọ gbówà sí lọ́tọ̀ọ̀dọ̀ àlébì tó ó wà balẹ̀ ó ní ṣùgbọ́n tá a bá délé tán tá a súnmọ́ ìyàwó wa tá a bá wọn ṣeré tá a lọ bí tá a lọ bí bísínẹ́sì wa a kàn pé ah kíní yóò dàbí bá ṣe bá kó lọ́dọ̀ ta ni ọ̀dọ̀ anábì ní tí mo wò ló rẹ pé tí èsèré wà mọ̀nẹ́bì kí lè ń tàǹṣe yìí mo fẹ́ kẹ́ gbọ́ yìí o egungun alẹ́ fi farabalẹ̀ yìí sí káyọ̀ pé bọ́kẹ́ wa ṣe rí ìlànà láyé lọ ni ah, ayé ò ti dà.

tókùnrin ṣe mú yẹn bẹ́ẹ̀ lẹ́mọ̀ ló láì fi yín lọ wẹ́ pé àìmọ̀kan fáàgọ́ lẹ́ẹ̀kan ó ti kú mẹ́ ìrújú ti kúrò ọkàn ti balẹ̀ lẹ́mọ̀ ló láì lọ lọ ni làfọ́ fàhátì kún mọ̀lẹ̀ ibi ṣùgbọ́n níbi náà jẹ́ kó rí pẹ́gẹ́ bí àdámọ́ wọn nìyẹn kò lè máa lọ bẹ́ẹ̀ ibi táwọn fẹ́ pàkíyèsí wa ní sáré wa sọ fún antola ànábì wa sọ kẹyìn pé wàlákin àfa àtàfàfà ṣùgbọ́n lóòrèkóòrè o ẹ máa padà síbi wá sí o ṣe bá gbọ́ wá sí tí ọkọ̀ yorùbá tẹ̀ tún lọ lẹ̀ díẹ̀ tún lọ tọ́pù ẹ̀ àyíbẹ̀ ni epo tó ti ń lọ lẹ̀ ta èpò ìmọ̀ ni tún lọ tọ́pù ọkàn wa wálé nìyẹn gbogbo gáfúlà tó ti ẹlòmí ọ̀rọ̀ ayé láti monday di sẹ́rin sunday ó ti bọrọ ayé lọ tó bá tún gbọ́ àṣẹ ló tún bá tó bá bẹ̀rẹ̀ monday ẹ̀ ìṣòro tó díẹ̀ but ẹnìkan wa ń lo láìpẹ́ kò gbọ́ kẹ̀kẹ́ ọkàn máa pọ̀ yẹn ni àti gbígbọ́ ó fi pàtàkì fàfà fàfà nígbà tí lè ń ṣẹlẹ̀ sí pé tó dẹ̀ jẹ́ kọ́kọ́ yẹn kú fún àgbẹ̀tọ́lọ̀ làwọn rí láwùjọ nírìkúri ni níwòkúwò níwàkiwà tó wá àti gbígbọ́ díẹ̀ máa fi ń pe ọkàn yẹn wálé ni díẹ̀ máa fi ń tú ọkàn yẹn ṣé ni kájẹ́ ní tí ó máa gbọ́ wá sí anábìjẹ́ kó yanu hadith kan pé ẹ̀mí làyẹ́sìdà ẹ̀mí amọ̀dógún amọ̀dógún bíi irin tẹ́tẹ̀ á wà sílẹ̀ fi àtọ́dógún kúrò bí ẹ̀mí yí tẹ́wọ́ kẹ́mi yí wà sílẹ̀ fi ha ṣùgbọ́n téèyàn ò bá ti gbọ́ wà síjàn mọ́ ṣùfànàlà ẹ̀mí yóò máa dógùn sí ni o yóò wá di tọ́lọ̀ ń sọ́n paranparan bá ní Israẹli tọ́tọ́ ń paran pé kùlùbù náà gúlùkùn gúlùkùn nígbà pé wọ́n ti padlọ́ọ̀kì ọkàn wa ni ó ti dógùn ni dáadáa kan wọ́ bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ ni bá ń tọ́ba Allahu àlẹ́yà ọlọ́ọ̀ ló sílẹ̀ pa bẹ́ẹ̀ wọ́n téèyàn bá ti tẹ̀mí ẹlẹ̀ fún tọlọ́run ẹ̀mí máa yẹ kómi òdodo ni o ọlọ́ni fàlámà zágú àfáàgọ̀ lọ́wọ́ kùlùbàhùn nígbà tó yẹ kómi ìṣe tọlọ́run ọlọ́run náà yẹ ọkàn wọn ẹni tí bá ti ṣe tọlọ́run ló yẹ ọkàn rẹ̀ kómi òdodo ni o pẹ̀lú tá a lè fi fọ ẹ̀mí wa mọ́ tí ó fi lálàáfíà oníkàmọ́ lọ gbọ́ ọ̀rọ̀ náà níbi tó tà àti bó àti ibi tó dékí ni níbi tó yẹ àwọn àfáà kan wà láwùjọ lẹ́ni tó bá gbọ́rọ̀ wọn tó bá gbé àìsàn ọ̀sẹ̀ débẹ̀ wọ́n dékí ni wọ́n bọ̀ fi kún ni subhanallah inú aburú social media ní dáadáa rẹ̀ pọ̀ o sáàtì lè rí gbádànù ṣùgbọ́n aburú nínú aburú tó mọ́ ń bá rìn nìyẹn tó níbi tó bí ìbọ̀lọ́ púpọ̀ yẹ ní débẹ̀ ẹni tọ́lọ́ bá ti kọ́ mọ̀ ẹ́ ṣe ṣùgbọ́n facebook kò máa burú ní tó bá ti fi àtàláburú àtọ́ndáadáa ní ọmọkọ wa tó kú tó sáfà mi sọ pé ah táyẹ̀ lójú kó ti wọ̀ yìí nítorí ọlọ́run nítọkútọ ìbáfà ló sọ pé jìbìrì ló gọ́ ẹ̀rìn kìtà méjì kò tí irú yẹn ti dẹ́yẹ̀ bá jẹ́ àìsàn ọkàn dọ́dọ̀ ẹ̀ kí ni yẹn bá gbá kúrò bí dókítà tó lọ tírìtì yẹn lọ́nà tí tó fún kò tẹ́ sọ bá dóòtì tí tẹ́ tó gùn rárá ló fún pọ́ìsì ló fún tábà ní ká máa gbọ́ wá sí arọ ẹnì kọ̀ọ̀kan wa ká tẹ́ta o bọ́dé rẹ̀ sá mẹkáníìkì ẹ tọ́jẹ́ pé ètò dáa lọ gbé mọ́tò ẹ lọ tọ́sí sá télọ̀ kẹ́ àtélọ̀ mi ó dáa ẹni mi látàdúgbò wa yìí ó lè gbé aṣọ ẹ̀ lábẹ́òkúta àìmọye télọ̀ lágbà àyè ṣe télọ̀ tó télọ̀ mi abẹ́òkúta ló wà ibẹ̀ ni ó dé tọ́sí sá skul tó dáa fọ́mọ rẹ àbí ọ̀rọ̀ ayé nìyẹn o lójú kòkòrò lóró ẹ̀rẹ̀ ẹ̀sìn ẹ kó jù bẹ́ẹ̀ yẹn lọ mọ́ gbọ́gbọ́ kú gbọ́ o àfáà gidi nìyẹn mọ́ ń gbọ́rọ̀ wọn o kó wọ́n àrùn lọ gbé débẹ̀ àrùn mi lọ tó bá kúrò ẹ̀rọ tó á mí mọ́ ni ẹ̀kan wà láwùjọ lé ní ìsọkúsọ làwọn ń sọ o táwa ní ká gbọ́ wá àti ká là o wá àti gidi ni o wá àti pé lọ́lọ́run wí tí lànà ẹni sọ kìí ṣe pé wá àti ẹni tí ò dá kan mọ̀ ṣùgbọ́n ó pákéjì àìmọ̀kan yẹn pẹ̀lágbádá àjọ̀dá tó fi kọ́rùn àtàjánẹ́sì àti wákà ẹ̀wọ̀n náà àfàmọ́ wá àti ṣe kí wá ló wí àbá àti ń fẹ́ bọ́ọ̀rìn pẹ̀lú tí wọ́n ní bá di yẹpẹ̀ ó tiẹ̀ pé yẹpẹ̀ ṣé irú àtiwò là á gbọ́n bí yẹn. àbí òde ìyàwó nìkan ti ń sọ ẹ àbábọ̀lọ̀ lówó ni mo tọ́ ọmọ sẹ́nitọ̀ ni ẹ máa fẹ́ ká ẹ máa tẹ́ ọmọ kàlù wọn ẹ máa kó bàbá wọn wá àfa náà ló ń sọ yẹn irú wá ní kọ́la ní ẹgbọ́ o kéèyàn jókòó sílé kó sì máa sùn ó dájú kó ṣe kí ni kọlọ gbá yẹn lọ àníbi ti kìlọ̀ ọrùn wọn fún wa nínú hadithu òṣèfà ṣé òṣèfà ń béèrè gẹ́gẹ́ bí wọ́n lẹ́kẹ̀ẹ́ pé nǹkan tí ó bá tẹ̀lẹ̀ ní nǹkan aburú lòun máa ń béèrè kó lè bá a sá fún àníbi tó bá dìgbà kan àwọn èèyàn kan wà tó yẹ pé ní yẹ̀sánúnà bi ghairi sunnati ìlànà tó lò yóò yàtọ̀ sí ọmọ ara wọn pẹ́pẹ́ dùhátù àfà àfà làwọn ń pè wọ́n tọ́ba ní dùhátù àwọn sọ́là ni àfà ni wọ́n ṣùgbọ́n àlá àbúwádìí jahannam ṣùgbọ́n àwọn ẹni gate man nù náà tí àfẹ́ dúró lójú gate tètà ní wọ́n náà o tánà bí sọ́nù àdínù sẹ́fà nìyẹn mọ́n àjábà hún irẹ́ tó bá ń gbọ́rù kọ́sà fún hùn fi hà wọ́n ju wọ́n ju wọn sínú náà ni ah pàtí òfin bá gbélé ẹ̀rú bá a ó ní sí fòhùn lánàá anábì jẹ́ mọ́rú wọn kí lànàbì sọ ó ní kọ́ọ̀mù mi jèlè dátì náà àwọn ará bíi tiwa náà nì wọ́n yẹ sàlùjẹ́ nù kọ́ọ̀mù mi jèlè dátì náà àwọn abara bíi tiwa náà nì fàyàtàkà làmú náà bí àlìsínẹ́tì náà kódà àwọn ìwà náà wọ́n fi sọ̀rọ̀ àwọn ìfàníyàn yorùbá èmi ti lè mú àwọn àgbélẹ̀rọ ní ànẹ́bí sọ àwọn tánẹ́bí sọ̀rọ̀ ẹ àwọn ànẹ́bí so ká gbọ́ àṣìbí tó dáa nínú táàbí fọ ẹ̀mí wa mọ́ni ilé ìṣe pàtàkì gan ó ṣe pàtàkì ká gbọ́ àṣì tó dáa tó fi ní lọ́kàbalẹ̀ kí lọ́lọ́run wí ẹ́ kí lànẹ́bí sọ lórí pa àwọn sálàfù wa alimami ahmed ń sọ fọmọ kéwù rẹ̀ kan abul maimuni rahimahullah ta'ala ó ní látàtà kálámù àlùmọ̀sí alátín tẹ́tà lákàfíà ìmáàmù mọ́mọ́ sọ̀rọ̀ kan tó yẹ pé ààrẹ ẹni tó kọ́kọ́ sọ àfáà mi tó bá da ọ̀rọ̀ mi ẹ̀dá kùtà ló kọ́kọ́ sọ̀rọ̀ yẹ kò ní rí tí ó wù sẹ́ẹ̀tì bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ni ṣé ìnìlẹ̀ sí wa ìsílísílà ni bọ̀tí tẹ́lómi gbà lẹ́nu pé kóun sọ tuntun káyé lè bá a kó jẹ́ kó náà ní fọ́lọ́wà torí tó irú wọn kọ́ là ń sọ ìyẹn ó dọ̀tí ẹ̀mí yín ni o pàápàá jùlọ ẹ̀yin ya wa ẹ̀yin náà mọ rí kó ló ga jù ó tọ́ba láwọn fún yín láwọn dù àwọn fi ń joyè ẹbí ṣe rí biribi fẹ́sìn ẹ̀yin náà bá mọ lọ ẹ lọ ẹ̀yin ó dọ̀tí ẹ̀mí yẹn ni o wá sí èyí tí yóò jẹ́ kí alékún lágbọ́yé òun náà ni ká mọ̀ gbọ́ eléyìí nínú kókó mi tó ṣe pàtàkì ni bákan náà gẹ́gẹ́ bí aṣọ lẹ́ẹ̀kan ọkàn líle wá àti mímọ̀ ń rọrùn náà ẹ̀rìn àmọ́ fún lómi ọ̀tú ọkàn rẹ̀ tó léwu fàtí gbọ́ láyé ìjọ nìyẹn wá àti àtàdúà àti rọ ọkàn tó le wá àti àtàdúà ẹ bá rẹ̀ ń tọ́kàn rẹ̀ le ẹ jẹ́ kó bọ́ wá àti ẹ máa lọ wá àti kẹsì máa bẹ̀ lọ́rùn fún un máa ń tírìtì òun nìyẹn bákan náà algam ìbànújẹ́ tó yẹ pé ó ti di ronú fún ni. ìrònú rẹ̀ yóò fi ẹnu mi ó ko yóò wá dára sí lọ́kàn kò ní rí solúṣẹ̀ fún nǹkan yìí ó lè gbà pé títú máa fi sọ́ọ̀pù ẹ̀ ní kó lọ para wọn. ẹnìkan tó lọ ṣe tó lọ para rẹ̀ ẹnìkan ti ronú débì kan àárẹ̀ ní tẹ̀lé ọ̀bọ̀ kò rí tí ó fi kò sí òun náà ni kó gbọ́ wáàsí tẹnu wáàsí ara nǹfààní wáàsí náà ni pé ọgbọ́ tẹ̀ ní títẹ ju ti tó ti ju tiẹ lọ ẹni pé yóò bá gẹ́ máa ń ṣe nǹkan yìí tó bá rẹ̀ ti ronú náà mọ̀ sí kí ni máa rò ó kíníkà ìmọ̀lẹ́yẹ ti kíníkà tó ṣe náà wo ẹni títẹ tó wọ́ọ̀dì tó ṣe yẹn lọ. sábà tẹ̀ afẹ́ mu sábà fẹ́ mu lọ́nà tẹ̀sí aláwọn ẹni rẹ tọ́dún jẹ́ àdúrà lọ tó yẹ pé nǹkan tí ó lè kó ló àwọn ẹni rẹ̀ kó máa ẹja fún alákòjúwe anábì wa Ayub àárẹ̀ ṣe gan àárẹ̀ ṣe tó tó mo ronú ẹniyàwó rẹ̀ tó kúrò wọ́n wá ní ronú ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ kò já ó ní rọ́bì inni masaniya dur wa anta arhamu rahimin nínú ìnira yìí pọ̀ wa anta arhamu rahimin ìwọ lọba tí mo ń sànú yẹn ọlọ́ni fastajabna lahu àgbàdua rẹ̀ fàkàṣàfúnná máa bì yí mìndúr amú ìbànújẹ́ yẹn kú òfun wà àtẹ́yìnà àlàó wà mísírà máàmù ara lè rẹ padà wá ó tún padà wá tún láyọ̀ ibi tó tún tó ìlọ́po àwọn tó ní tẹ́lẹ̀ wàsíkírọ́ lílẹ̀ abidin atúbí ṣe àwòkọ́ṣe fáwọn olùjọ́ ti fọlọ́ èyí sọ orúkọ òun fẹ́ni tí ń banújẹ́ olóòmọ kàtà àwọn ẹni rẹ nígbà tó yẹ ló ń banújẹ́ ẹ̀rọ tó fi pààrọ̀ lórí tó bá lọ gbé fún ọ́pá síwájú àti trọ́fì ah! ó wà nùtí ìmọ̀mù ìbínú kẹ́yìn kọ́ ṣé nínú gẹ́wà ìtiwà ti fẹ́ o ẹ lọ wo ìgẹ́ mọ́tò làfáàn àbáyé sọ síbẹ̀ pé ṣé ẹni mi tó wá sí inú ògbé kúrò yẹn yóò kẹ́ surprise ah, subhanallah àwọn afá ẹni jìnnà o ó ní yóò kẹ́ surprise ìbànújẹ́ yẹn ni ẹ kó ṣe tó náà fẹ́ o kò bá ní rí ìbànújẹ́ mọ́ ẹlòmí wa ní ọtí yẹn wọ́n fi ń pàdùnú rẹ ni ẹlòmí ò gbé olórin fújì sí yóò ló fi ń pàdùnú rẹ ni ṣé àbí kó fa sìgá kó fa gbó yóò ló fi ń pàdùnú rẹ ṣé lásìkò gbà yẹn kí ni yẹn máa surprise tuntun òun wàá rò pé òun rọ́nà àbáyọ ni àlímọ̀ mú ní kọ́yìn ní ìyá rẹ̀ ìṣe kí ni títún síwájú ni ààrẹ tẹ̀ náà tẹ̀yẹ̀ fáàrẹ̀ kẹ́ni ṣe pé ààrẹ yẹn ń sú nígbà táwọn ẹ̀yẹ bá wa padà pátápátá kò tó mọ̀ kéde tẹ́lẹ̀ máa fi kúrò nìyẹn o ìbànújẹ́ owó bẹ́ẹ̀ lọ́wọ́ ó kàtà àwọn ẹni rẹ̀ kó rí àwọn ẹ̀kọ́ àtọ̀yẹ kọ́mẹ̀ ọ̀tún lọ́wọ́ à ń ṣe ẹ̀ṣẹ̀ tí ìgbà yẹn bá ń kó lẹ́mí ẹ̀ díẹ̀díẹ̀ ìbànújẹ́ náà lọ rí o àárẹ̀ yẹn tó ń lékún sí ni ṣùgbọ́n ń gbé wá lọ́nà míì bí àwọn oògùn kan tí wọ́n parẹ́ lò tí ó sọ fẹ́ẹ̀tì àárẹ̀ fún yẹn ni fẹ́ǹkà ọtí síríìtì ti ń ṣe ẹ̀ àti kọ́ ṣe báyìí tí ò bá múra tí bá ń lóògùn yẹn lọ lóògùn rẹ̀ ẹ̀ pé kò padà ṣàǹfààní fún wọn. ìtẹ́ni ẹ̀ nídìí kó ká ìtàwọn ẹni rẹ kó rẹ́kọ̀ọ́ lára kó fi síríìtì ẹ̀mí tiẹ̀ náà. anábìwá Yunus alayhi salam káfíkì ẹ̀ náà káfíkì àpèjúwe anabi Yunus kanú àwọn anabi Ọlọ́run ni ó ṣe wáàsí fáwọn ọjọ́ ẹgbàtọlọ ẹgbàtọlọ wọn gbà jẹmọ tí yorùbá gba tọlọ láti kò yẹ kí lọ́lọ́run dé fún wọn Ọlọ́run pa wọn ni. wọn àtàwọn ẹbí tó ṣe wáàsí tán gbà kí panu tó dé ẹyin tẹ gbà fún mi ẹjá wa kó nùlù wọ́n ní kójúmọ́ rírí gbogbo ara lógún ẹ̀ tẹ́lẹ̀ ìyá mọ́ tọ̀kalẹ̀ lójú tiwa káwa mọ́ lọ ànábì ní tiwa kó nùlù ó kó lùlù tán àwọn aráàlú bá ń pera pé kíkọ́ ọmọkùnrin yìí máa ń sọ <laughs> ó mọ̀ lè rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àgbà lọ́nà bá padà gbà àníbí ọlọ́sìn ṣe kíni ó ti jáde. nígbà tí jáde ìlú ti lọ ojú omi àwọn tó torí wọn wọn ti gbà omi wọn omi ọkọ̀ ojú omi ń eléyìí níta ṣe náà ni pé ìpẹ̀lẹ́ kan yájú kan lọ ó ní dédé kọ́ńdà táwọn àfọ́ní òṣùlù máa ń lò pé ìrìtìká àkáfù dọ̀rà rẹ̀ ni aburú méjì fẹ́ ṣẹlẹ̀ sí ni tí èsì sọ ìkẹ́gbọ̀dọ̀ ṣẹlẹ̀ tí ẹ bá ní lákẹ́yẹ̀ wọlé ẹ̀fẹ́ kó ṣẹlẹ̀ èyí tó wà lẹ́sà ní àbí ayò ẹni kàkà sí gbogbo aparun kíyàn bí ọ̀kan tó sì fún mẹ́ èèyàn kan lẹ́yìn kan bá kún bí kíní yìí kíní yìí àárè lífù ẹ̀ kò ní mì báyìí mọ́ ó rí ajú gbogbo àtẹ̀ fún mi lọ káwà pẹ́ nìyẹn bómi lọ́ntẹ̀ táwa ní ó gbà kéjọ tó mi wọ́n bá mú kò sẹ́ni tó gbà àbí wọ́n bá mú ẹrú lùkíní ẹni tó pẹ́ bá jáde ní àájú sómi o nígbà tó ṣẹlẹ̀ ànẹ́bí ọlọ́run lọ ṣẹlẹ̀ òjijì ló ta báwọn afọ́ ní jakujaku bá gbọ́rù yẹn lé fanilá ẹ́ eh? ẹni láàfọ́ ògbóòdò èyí sábà gidi ni nígbà tó láàfà onísúnà kẹlábíyẹ ẹnìkan tó wá jọ jẹ́ ọ̀rẹ́ tọ́jọ́ lólè tó tó wò ṣe súnà kẹ abáwí fún kò ní gbọ́ ṣé àfàmọ́ lábíyẹ̀tì subhanallah kọ́lọ̀ ń ké sànù wa bó ṣe jà nẹ́bí ọlọ́run tó mi nìyẹn ẹwà dẹ́wò ńlá inú omi tí èdè kékeré ẹjù báyìí inú ẹja ló lọ àfáà ní ó ti mọ̀ pé ẹja mi gbẹja mi yẹn mi Allahu alam ṣùgbọ́n a bá mọ̀ pé inú ẹja ńlá ni Yúnúsù lọ ọlọ́run wàá pa ń bẹ̀ níbi iṣẹ́ mi jẹ́wọ́ ìbànújẹ́ wo ló tó yẹ ìyẹn lọ́run pé níwà fi sùlù mọ́ nínú òkùnkùn ló wà ìbànújẹ́ wà fún ṣùgbọ́n ó padà sọ́dọ̀ ọlọ́run kí ni alẹ́ mi Yúnúsù sọ pé fanada fi zulumat ọlọ́run nínú òkùnkùn ní ẹja ló wà ètò ìjẹ́ zulumat nínú omígẹ òkùnkùn ní kẹjá tó wá gbèmí ó wá bẹ̀rẹ̀ pé an la ilaha illa an subhanaka inni kuntu minaz zalimin ah ọlọ́run sàbòsí ó sàfọ̀mọ́ ọlọ́run ìgbà tó lù bá wà ń bànújẹ́ ìgbà ilé òtún wa mọ wá nǹkan tí ó mọ sàmọ́ra wọn tó mọ jẹ́ kí bànújẹ́ lékún àárẹ̀ ìbànújẹ́ ìyàbí ìrònú yóò wá pọ̀ lọ́kẹ̀ẹ́ anụba yóò tún padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní fanàjẹ́ ináhu minel gam bó ti wá náà kọ́ nìyẹn náà náà ọlọ́run ni bá ti làkúrò nu ìrònú nìyẹn torí pé inú ẹ̀sẹ̀ tí mo ń fi ọkàn náà ní ìrònú wà ìrònú dààmú yẹ̀dẹ́ dààmú yẹ̀dẹ́ wípé ọkàn ní sáré yóò padà wá ara ara ilé wúlò mọ́. ṣùgbọ́n níbi wà yìí lásán tó ṣe tó padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní pàdéjẹ iná òmìnira ìlhàmù àwa làkóònù bànújẹ́ yìí àdébí wa ní àdúrà tó ṣe yìí la ilaha illa anta subhanaka inni kuntu mina zalimin ànábì ní àdúrà pàtàkì ní o pẹ̀lú tó bá ṣe pé àdúrà tó ọlọ́run fi là á nìyẹn nígbà tó àfọwọ́ bá gbọ́ ó ní ìrìn òjíṣẹ́ ọlọ́run ṣé yúdùsù nìkan lé anábì ní ẹ̀gbọ́n tó lọ́n wí lẹ́yìn ẹni àkàzálíkà ló ń jẹ lèmọ̀mìnì gbogbo mòmìnì tó bá wà nu ìrònú tí ìrònú ti gba gbogbo ọkẹ ẹ̀ táìsàn ìrònú ti ń ṣe tó ní ọba ń sọ ọdún nǹkan yìí kàzálíkà ló ń jẹ lèmọ̀mìnì tó ní nígbàgbọ́ sí àdúrà yìí à òun náà kúrò ìrònú ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ ààrẹ ìrònú ní í inú tó kọ́ mọ́ ṣe ni kàtàwọn ẹni ìṣíwájú tírù kẹ́ẹ̀mẹ́ ti ṣẹlẹ̀ sí gbọ́dọ̀ ti fọ́nà àbáyọ bá bákan náà àdúrà yìí mẹ́jọ já ẹ la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin kò lánilógún eléyìí ṣe pé ọ̀tọ̀ bàbá kan lọ tó fi dùkún ìrònú ẹ tí ó ní ọlọmọdé funfun wá nígbà tó lè yẹn ronú ó ní ọlọmọdé funfun bóòlù ti jọra wọn àti epo pupa àti ẹ̀kọ́ ti fi atakun ó ti mọ̀ pé <laughs> ọ́fíì ọ́jẹ́tì ọ̀rọ̀ tó owó ní òfin kún owó tí ẹ̀rata ni ó fi kún ìbànújẹ́ ìbànújẹ́ àárẹ̀ ni o kódà bí ẹ bá já kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kò ní jẹ́ kó mọ ẹni tí ń ṣe àyẹ̀wẹ̀kọ́ gbogbo ojú òkú báyìí ó ti ronú lọ wọn àrùn yẹn ní depression ìfẹ́ kí ló fa ọ̀pọ̀lọpọ̀ ìròyìn tó wà nù ọkàn wọn ni so eléyìí náà nínú tí ẹ̀ka ṣàkíyèsí ni bákan náà generally generally láti mú nǹkan yìí láti wo ẹ̀mí wa sàn inú ẹ̀ làdúrà ṣíṣe wà kàmọ́ ṣàdúrà anábì ní kulubul ibad ẹ̀mí àwọn ènìyàn bẹ́ẹ̀ni usbu'ayn min asabi rahman ó wà láàrin ìka méjì nínú ìka ọlọ́run àdìsí ni ó jẹ́ kóyàtọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ẹni tá a lè fi káròyìn ni anábì ní ẹ̀mí wa wà láàrin ìka ọlọ́run yuqallibuha kayfa yasha a máa yí bó bá ti wù aláàbí a máa pé yá muqallibal qulub sábẹ̀t kọ́líbí aládéènìk ìrìn ọlọ́run bá ọba tí máa ń yí ẹ̀mí dájú jẹ́ kẹ́lẹ́ mi jòkó pínra lórí sísìn rẹ̀ eléyìí nínú tápẹ̀mí tírìtì ẹ̀mí wa ní ká máa bẹ lọ́hùn yá mọ̀kọ́líbà kùlù sábẹ̀t kọ́líbí aládéènìk tí ọlọ́run mú ẹ̀mí mi dúró sí sín lórí ẹ̀sìn rẹ̀ ọlọ́run ọba subhanahu wa eléyìí nínú. àwọn ọ̀nà àbáyọ láti tírìtì ẹ̀mí wa ni ọ̀rọ̀ pọ̀ lórí agbọ́nrin yìí ṣùgbọ́n tó kàn wá ni pé kí n ká kó yẹ ẹ̀mí wa wò kó yẹ ẹ̀mí rẹ̀ wò muhasabatu nafs ó yẹ wò ìyẹn fẹ́ ká tó fi kún torí náà a síwájú náà ni kìí ta tó bá wà nínú ọkàn yẹn tí kìí ta kọ gbà pé ní ṣe gbogbo nǹkan ẹni kí ní jẹ́ kí ìta ọ ni pé kéèyàn máa kan pé dáadáa tó wà fẹ́ nìkan o kó bọ́ lọ́wọ́ rẹ̀ kó bọ́ lọ́wọ́ rẹ̀ kó padà sọ́dọ̀ tún un hmm. àwọn bá ní lè má rò pé kó padà sọ́dọ̀ tún kó bá bá ti rò pé kó bọ́ lọ́wọ́ rẹ̀ ètò jẹ́ kí ìta nìyẹn kó rò pé kó lè nítorí ọ̀sẹ̀ kẹta yẹn ọkọ̀ gba kádàrá gbọ́ alìmọ́nù bìlì kọ́dàrú ọgbà kọ́dàrú gbọ́ torí pé eh, ètò ń wò pé kókó yẹn ẹni ẹ̀kọ́ ló fúnra rẹ̀ ọlọ́run ló fún ọlọ́run ló fún bá ti gba o ẹni ká gbà fọ́lọ́ ní sinmi àbí ò sí láì gbà ọgbà ló kọ́ kó bọ́ lọ́wọ́ rẹ̀ ọgbà pé ọ̀dọ́ rẹ̀ lọ́lọ́run tó bá ti ní yẹn lọ́kàn ọkàn rẹ̀ ó fúyẹ́ bákẹ́ni tó rà sí ẹni pé ọtí èrò ẹ̀mí rẹ̀ ọ̀bẹ mi ẹ̀já gbé tó bá ti rí dáadáa kọ́dún ló sí. lápẹjúwe arákùnrin kan láyé àníbàrà sọlá ó wu ẹnì kejì ẹ̀ ìgbà tó lórí ìrìn àjò kan ó wù ó eléyìí ò tí ẹ kò kéta ó kàn ó níwò ìjọ̀jú kí nǹkan jọ̀yàn lójú wọ́n lẹ́nu yìí bọ́lọ̀ ṣe dáwọ̀ ara rẹ̀ ó fáìn gan ó wà rárá bọ́ aṣọ bóyá ẹsẹ̀ sílẹ̀ wá bóyá rẹ̀ ti fáìn ojú bẹ́ẹ̀ nìkan ti fi wọ́n báyìí ẹnì ẹ̀kan ṣubú ni. àlejò àrísà akíní fẹ́ pé bo lágbájá lórí bẹ́ẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ ní àgbà tó yíyan wò ó ló ṣubú nígbà táwọn ẹbí dé bẹ́ẹ̀ àlejò ni akílódé fẹ́ nìkọ̀ọ̀kan mọ̀ pa ọmọ làkejì ẹ̀ báyìí àlejò ní tẹ́ bá rí ní tó jọ yín lójú ẹ̀tì ẹ̀kọ́kọ́ ṣàdúrà ilé yìí rẹ̀ bárakàlá fi mọ́tò ṣe rẹ̀ ah, bárakàlá fi ọlọ́ba àlùbáríkà sí tó gbó ìjọjú tó bá jẹ́ lójú lẹ́yìn ìgbà yẹn yóò jọ náà tó da ọkàn rẹ̀ òsì ní wọn pé kókó òfun níta níbi kan ọkọ wa nìyẹn tí àkọ́kọ́ ní ọlọ́run tó ṣe dúpẹ́ fọlọ́run bá tọrọ àlùbáríkà sí ẹnu tí èèyàn fi ja kìíta ní òfi jà wọn náà ní ogun rẹ̀ èèyàn fọkàn sí ọ̀dọ̀ náà subhanahu wa ta'ala ọba tó yẹ pé òun nìkan ní í ṣe ooru gbogbo ni ohun ti a lè fi bára sọ lórí agbẹ́rin ọ̀rọ̀ yìí ọba sùpánù àtàlá kí ó mú wa dúró lórí òdodo gbogbo àìsàn tí ń ṣe ọkàn èyí tó ti rán wa ní kó sàn èyí tí ọkàn wa èyí tó tóbi jù bẹ́ẹ̀ náà ni ah, mọ́rọ́dù ṣíríkù ẹbọ kọ́lọ́mù ti sábà tí wọ́n ń sà gẹ́gẹ́ bí mo ti sọ síwájú ká tọ̀ àwọn àfáà gidi lọ ká sọ̀rọ̀ àgbọ́yé ẹ̀sìn ìmọ́lọ̀ lẹ́yọ̀ kan fún wa bákan náà kọ́lọ́mọ ti wá lójú méjì bí dà ìwà mùnáfìkì kọ́lọ́mọ jọ ráyè lára wa kọ́lọ́mọ jẹ́ kí ó ráyè nínú ẹ̀mí wa abẹ́nú ọba sùpánù wa tààlà àwọn ọmọ ya wa tí mọ́sálásí al pẹ̀lú àtòrí ìmáàmù àwọn kọmitì àti gbogbo àwọn elétò pátápátá kọlọ́kọ́mẹ́ta ìsàlẹ̀kùn dáadáa wọn. dáadáa tí wọ́n gbé kalẹ̀ yìí kọlọ́kọ́mẹ́ta ìsànwọ́n lẹ́sàn rẹ̀ kọlọ́kọ́ fi sínú òṣùwọ̀n iṣẹ́ wọn. mo kí gbogbo àwọn àǹfààwà tí wọ́n wà ní kalẹ̀ àwọn tí abáǹbì ni àtàǹfààjọ wa kọlọ́wà sàánà wa tààlà kọ́mẹ́ta ìdúró tí Abu Furqan àpẹẹ pé ọlọ́wà sàánà wa tààlà olóòwò sáà